الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدعوكم الله سبحانه وتعالى أكثر صلاة ونبوة محمد صلى الله عليه وسلم وكلام الله ثم باء على نبي محمد صلى الله عليه وسلم àti gbogbo àwọn sàhábà lápapọ̀ àti gbogbo àwọn tí wọ́n bá tẹ̀lé ìlànà wa títí di zọ́gbìnlẹ̀ alkiyama lẹ́yìn náà mo kí àwọn mọ̀ṣáyé kọ́ àti wọn bẹ̀rẹ̀ kalẹ̀ bẹ̀rẹ̀ láti rí ọ̀ṣẹ́ عبد العزيز yusuf تدري الشيخ عبد القادر بدر الدين تدري الشيخ حسن حسب ومشايخ ويكتي من رأسي رقوة أبلا الله سبحانه وتعالى كبوا بقسمي كشي لكم دادا يمتوقعوا pàtàkì sáàbùrú ọlọ́mọ kó má jù kí ó tọ́ sí wa kí ọlọ́mọ bá kí ó fi ẹsẹ̀ nìkọ̀ọ̀kan wa lọ sí ojú ọ̀nà rẹ̀ lẹ́yìn náà mo kí gbogbo àwọn ọmọ ayọ̀ lápapọ̀ lọ́kùnrin àti ní obìnrin asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. èyí tó ní ká fi bára wa sọ̀rọ̀ òun náà ní wọ́n pè ní ọ̀rọ̀ nípa ìkìlá ní ọ̀dọ̀ àwọn afọ́ súnnà bákan náà ọ̀dọ̀ àwọn oní bídíà báwo ni àwọn afọ́ ṣe máa ń dùn fi àmọ̀ sí ìkìlá gbogbo wa láti mọ̀ ń gbogbo lóhùn yẹ ìpè ìkìlá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ débi pé èyí tí a máa ń sọ dé àárò pé gbólóhùn yorùbá ni sùpé ìkìláàfù ń bẹ lórí iṣu ìtumọ̀ ìkìláàfù òun náà ni kí èèyàn kan lọ báyìí kẹ́nì kejì lọ báyìí àbí kéèyàn kan kọ́rọ̀ kan lọ báyìí kọ́rọ̀ kan lọ báyìí tuntun máa ní ikhtalafa al-ulama àwọn àfa ẹnu wò àwọn kan sọ báyìí àwọn kan sọ báyìí ọ̀rọ̀ ikhtilaf nǹkan tó ní ṣe pẹ̀lú àdámọ́ mi nìyẹn ni gẹ́gẹ́ bí tí ọlọ́run ọba tó dá wa tó sọ ó ní walau sha'a rabbuka laja'ala an-nasa ummatan wahidatan wala yazaluna mukhtalifin illa man rahima rabbuk ولذلك خلقهم وتمت كلمة ربك لأملأن من الجنة والناس أجمعين الله سبحانه وتعالى كنت بان بني ربا ولون وبارين àwọn èèyàn wọn ò bá ṣe wọn ní ọ̀kan ṣoṣo tó wọn fọ́ọ̀sì wọn tí wọn ó máa bẹ lórí ìlànà kan ṣùgbọ́n ní ti ọlọ́mọba subhanahu wa ta'ala tó jẹ́ mọ̀ sí ààrẹ èròǹgbà rẹ̀ òun náà ní pé láyà zalúnà mọ́tẹ́lifì àwọn èèyàn ò ní yé máa yàtọ̀ síra wọn eléyìí ó máa lọ báyìí eléyìí ó máa lọ báyìí ilà máa wá ìmọ̀ ara bò àfẹnitọ́lọ́ bá ṣàánú nìkan eléyìí tí ó ní í ṣe pẹ̀lú òdodo àti rọ́ àwọn èèyàn wọn nílé máa yí apá síra wọn tó wípé oríṣiríṣi ẹ̀sìn làwọn èèyàn ó máa gbé kalẹ̀ ní abẹ́ irọ́ irọ́ ọmọ oríṣiríṣi ṣùgbọ́n alhaq ìtọ́jú òdodo wáhìdù ẹ̀yọ̀ kan náà ni sọ àwọn tó ṣe wípé ọlọ́run ọba subhanahu wa ta'ala bá kẹ́ ibi ọ̀kan ṣoṣo tọ́lọ́run ọba tó yọ́nú sí òun náà ni wọ́n máa ṣalápáǹtì àti dúró sí sí ẹ̀sìn wọn wọ́n máa gbìyànjú láti mọ tó jẹ́ tó jẹ́ òdodo táwọn olóòtì ọ̀rọ̀ pé ẹnu ò ní kò èyí nǹkan ní iṣu àdámọ́ mi ènìyàn ni kí ẹnu mọ́ kò àdámọ́ mi ènìyàn ni àwọn kan wọ́n máa ń gbẹ lọ ní àfẹnitọ́lọ́ ń bá ṣàánú nìkan àti máa bẹ lára àwọn ẹni tí ọlọ́run ọba ṣàánú yẹ èèyàn níbi ìkhlá sincerity bákan náà èèyàn ní ìdí àti máa wá mọ́ èèyàn ní ìdí àti máa wá ìmọ̀ ó dẹ̀ ní ìdí ìkhlá bákan ó ní ìdí àdúrà yóò fi máa bẹ lábẹ́ àwọn tó ṣe wípé rọ́ṣìmọ̀ rabbuk tí ọlọ́run ọba ṣàánú tẹ́yìn ò bá ní ìkíláàsì àti tètè máa bẹ lára àwọn èèyàn tí wọ́n ti yà kúrò lójú ọ̀nà ó yíjì torí pé kò ní ìkíláàsì tó ń ṣe ní abáyé ló ń ní ìkíláàsì náà tó ṣe pé kò wá mọ̀ kò tọ́ bó ṣe yẹ kó mọ̀ tọ́ àti dìbéètì yìí ó tún yíjì náà bí wọn ń tọ́ náà tí ò fi àdúrà kún tó gbára lé rẹ̀ tó ṣe pé gbogbo máa ṣe àti tún sọnù náà tún ìzì so ló jẹ́ pé làbújẹ́ nílẹ̀ ikhlas wal mutaba'a bákan náà wà du'a torí pé ọlọ́run bá subhanahu wa ta'ala ó ní wala yazalun mukhtalifin illa man rahima àwọn tó ṣe kí wọ́n rẹ̀ máa bẹ pẹ̀lú rahma ọlọ́wọ́n ọba tó ṣe wípé wọ́n bẹ lórí ojú ọ̀nà òun dá wọn bẹ́ẹ̀ bọ́rọ̀ ṣe lọ náà nù ọlọ́wọ́n bá wá parí pé wọ́n tán na kalimatu rabbika la amla anna jahannama min al-jinnati wan nasi ajma'in jahannama tí mo wá dá ìtọ́lọ́wọ́n bá ti yanjú ẹ̀ ni pé èyí àti àlùjọ nínú wọ́n fi kúnnú náà jahannama abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala kó má kà wá fún àwọn tí ó wọ jahannam lára àwọn tí ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala fi sí aljanna rẹ̀ ní kí ọlọ́wọ́n bá kò ṣe wá. gẹ́gẹ́ bí tí mo sọ ikhtilaf nǹkan tó ṣe wípé ó jẹ́ àdámọ́ ni ṣùgbọ́n táwọn afáà máa ń sọ̀rọ̀ ikhtilaf ẹnu mọ́kò ikhtilaf míì tún bẹ tó ṣe wípé àwọn afáà ń pè ní òun náà ni wípé nǹkan lè yàtọ̀ síra wọn ṣùgbọ́n kankan náà nàjọ ń sọ ibì kan náà ni wọ́n ń lọ eléyìí kò sí nǹkan tí ó burú ń bẹ̀ ṣùgbọ́n àlòmí lè ṣorí ibú látàrí eléyìí náà tí wọ́n bá farabalẹ̀ lápèjúwe tá a bá wo ìgbà tá a bá fẹ́ pèrún àbá afẹ́ ṣe àlùwàlá a rí i pé ẹlẹ́ máa ṣàlùwàlá ẹ̀rẹ́ yẹn kan tí ó máa ṣàlùwàlá ẹlẹ́yọ kọ̀ọ̀kan ẹ̀dẹ̀rẹ́ lónìí ó lè máa ṣàlùwàlá ní mẹ́ta mẹ́ta àwọn oríkì àlùwàlá ẹ̀rẹ́ lónìí yóò ṣàwọn oríkè míì ní mẹ́ta àwọn míì ní méjì àwọn míì lẹ́yọ kan ẹni tí ò bá wá ìmọ̀ dáadáa ó súnmọ́ kó fẹ́ jà mẹ́wọ̀n nígbà tó wáyé tí ń bá yànjà ìtí ṣe ìtàn fẹ́ náà nù òun lè mọ́mọ̀ pé nǹkan èyí tẹ́lẹ̀ yìí ń ṣe ẹ̀rí fi rinlẹ̀ bẹ́ẹ̀ èyí tóun náà ń ṣe ẹ̀rí fi rinlẹ̀ bẹ́ẹ̀ yóò wá bẹ́ wúlẹ̀ yóò fẹ́ jà wọ́n lè gbára wọn ṣẹlẹ̀ eléyìí nti sábà máa fa òun náà aljahal aw qillatul ilm kí màmá tó nǹkan àbí ìgbà míì kò ṣe wípé kí èèyàn fẹ́ ṣe albáàbì ìkọjá àlà tí wọn nìkan náà ló kọ̀rẹ́tì nítorí bá ti yàtọ̀ sí tí wọn kò ní gbà á ó lè ṣe tán àti bá àwọn ìrìnàjà lórí ẹ̀ azol àbòsí ṣíṣe so eléyìí sheikh islam ibn taymiyyah rahimahullahu ta'ala nínú iqtira siratul mustaqim wọ́n ṣàlàyé lórí ntí a ń pè ní ìtìláàfù tẹ̀náwó àpèjúwe ní onítàbá fẹ́ pèrú àbá fẹ́ ṣe ìkọ́mà a rí àwọn ọ̀nà tẹ́ fi pèrú lóríṣiríṣi bẹ́yà ìtìtì tónítẹ̀rì ṣe nínú ni gẹ́gẹ́ bó ṣe nílẹ̀ níbi hadith Abu Mahdura àbí tí onítẹ̀rì ṣe nínú gẹ́gẹ́ bó ṣe nílẹ̀ inú hadith ìrùn tí Bilal máa ń pè é bẹ́ẹ̀ náà ìkọ́mọ̀ ṣáṣe ní méjì méjì ni àbí ẹyọ kọ̀ọ̀kan gbogbo eléyìí ìtìláfù tànáwọ̀rì méjèèjì náà ni ẹ̀sìn gbà wọlé méjèèjì ni ẹ̀sìn gbà wọlé bá a bọ́ síbi irun kíkí náà àárí àwọn nǹkan tó jọmọ́ báyìí ń bẹ pépé bẹ́ẹ̀ bá ṣe báyìí ó lọ bẹ́ẹ̀ ṣe báyìí ó lọ kò ń ṣọ̀rọ̀ pa ń méjèèjì òun náà ni ẹ̀sìn mú wa lápèjúwe tá a bá bẹ̀rẹ̀ ẹ̀rún àwọn àdúrà tó ń pè ní dùwà olùsìftà àdúrà tá a máa fi ń bẹ̀rẹ̀ oríṣiríṣi àwọn síyàgù ló wá látọ̀dọ̀ anábìwá Muhammad sallallahu alayhi wa sallam èyí tá a bá ṣe níbi gbogbo ẹ̀ náà ló lọ so a nínú abára wa jà lórí irú nǹkan báyìí torí pé khilaf tó wà ń bẹ khilaf tẹnáwó òní ìkejì ní tó ń pè ní khilaf tàdọ́ òní kí nǹkan kó yàtọ̀ síra wọn jẹ́rìí sheikh islam ibn Taymiyyah rahimahullahu ta'ala bí wọ́n ṣe ṣe lálàyé òun náà ni pé nǹkan méjì mútànà àtìyá tí wọ́n ń takora kan nínú wọn ló kọ̀rẹ́tì kejì kọ̀rẹ́tì eléyìí ni wọ́n pè ní khilaf tadọ́d eléyìí ó correct èyí ló correct eléyìí òun wá ní issue kankan eléyìí ní issue tí sábà máa ṣẹlẹ̀ láàrin àwọn onísúnnà àti àwọn oníbíbíà so lọ́kọ̀tọ̀ jẹ́ pé Islam Ibn Taymiyyah rahimahullahu ta'ala nínú ìtìdá òfúrọ́tù mùsùlùmí mùkàláfàtà sáàbì jẹ́lẹ̀ tí akóòtù gbà tí wọ́n sọ̀rọ̀ nípa àníwáwòlì ìtìláfì lẹ́yìn gbà tí wọ́n ti sọ̀rọ̀ nípa ìtìláfì tànẹ́wò wọ́n ni wọ́n á mọ̀ ìtìláfì tàdọ́dù ẹ̀rí ìtìláfì tàdọ́dù fọwọ́ kaunáàni mutanafiyani àwọn náà ni gbólóhùn tó ṣe pé wọ́n takora wọn imma fil usul ó ṣe é ṣe kó ṣe pé níbi ọ̀rọ̀ usul ni ọ̀rọ̀ àkídà wa imma fil furu ó dẹ̀ ṣe é ṣe kó ṣe pé kó jẹ́ bí ọ̀rọ̀ furu náà ni àwọn ìmọ̀ àwọn ìdájọ́ ẹ̀sìn mi bí irun kíkí ààwẹ̀ zakaiyo àlùwàlá ṣíṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí náà ń pè ní fòró àwọn àfáà ń lò ó bẹ́ẹ̀ torí pé ẹ̀sìn òdìjì náà ṣùgbọ́n àwọn kan náà pín sí ìṣúr fòró ṣùgbọ́n báwọn lò ó bẹ́ẹ̀ ìpè tó bá ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ bí irú irun ọ̀rọ̀ bí zaka àwẹ̀ ash àlùwàlá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wá náà wọn fòró ni táwọn afá wa mí báyìí máa ń pè ní fúruwá wọn ni a ó mọ fúruwá gàtí àwọn ìmọ̀ fíkíù tí àwa náà yúùsì máa usul wọn làwọn kan tó ní ṣe pẹ̀lú bí àkídà wọ́n ní imma fi usul wa imma fi fúruwá inda al-jumhur alladhina yaqulun lọ́dọ̀ àwọn afá tí wọ́n sọ pé almusibu wahid ẹni tó right وإلا فمن قال كل مشاهد مصيب فعنده هو من باب اختلاف تنوع لا اختلاف تضاد فأبى القتل أشد لأن القولين يتنافيان لكن نجد كثيرا من هؤلاء قد يكون القول الباطل الذي معه مع منازله فيه حق ما أو معه دليل يقتضي حقا ما فيرد الحق في الأصل هذا كله حتى يبقى هذا مبتلا في البعض كما كان الأول مبتلا في الأصل so wọ́n ṣàlàyé eléyìí lọ nítafẹ́ ló ń bẹ gangan òun ní pé ìtura tàbọ́ọ̀bù níta sọ̀rọ̀ ó lè jẹ́ bí ọ̀rọ̀ fíkíù ó lè jẹ́ bí ọ̀rọ̀ àkídà kókó ni wípé ẹ̀yọ̀ kan ló ráìtì ìkejì rọ ọ̀nà ìtìtì láti tànáwó kí a tún lálàyé pé ó méjèèjì náà ló ráìtì ìyẹn dẹ̀ ní kò ń bí wàhálà àti sẹ́yìn ò bá jẹ́ ẹni tó nímọ̀ lókù tí ò bá nímọ̀ bí a kò nímọ̀ ń pa nǹkan yẹn gángan àbí ìmọ̀ rẹ̀ kéré general institute torí pé ńgbà míì ìmọ̀ yẹn lè pọ̀ ṣùgbọ́n nípa mákà yẹn gángan tó ń báyàn jiyàn lé lórí tó ń báyàn jà lé lórí ìmọ̀ rẹ̀ kéré ń pẹ̀lú ó lè wá ní nǹkan tó yẹ kó wọn àtàwọn èèyàn ti yọ̀ṣẹ́ síra wọn lórí ẹni ní orí tó ṣẹlẹ̀ láàrin sàbẹ́bẹ́jì ọmọ ọ̀rọ̀dà láwọn àyíwò oríyìn kan tó ń ka ayà al-Qur'an ẹnìyàn wá ká lọ́nà kan mọ́rùwá òkú rẹ̀ lẹ́yìn tó ń ka yìí mọ́rùwá gbá lọ́nà rẹ̀ ìpè eléyìí tó kà yìí kàkùkà ní bánẹ́bí ṣe kà ní kọ́ wa Muhammad sallallahu alaihi wasallam ní kí umaru kà umaru oníkọ́kùnrin náà kà ọkùnrin náà kà oníyèjì náà lókọ̀ rẹ̀ jì á rí pé umaru ò mọ ìkejì yẹn ṣùgbọ́n ṣé umaru ò umaru ní dáadáa lára àwọn àgbà afá ní kò mọ́ tó jẹ́ pé kò ń ṣe nǹkan tí ó ń yà wá lẹ́nu nígbà míì tá a bá rà fà á nímọ̀ dáadáa tó bá takò nǹkan bí a pé kò mọ nǹkan yẹn òun ló fi takò ó rò pé nǹkan yẹn ò kọ̀rẹ́kì so àwọn èèyàn fẹ́rẹ̀ mọ̀ kó kọ̀rẹ́kì ni wọ́n ṣọ̀rọ̀ dùn fún kò bí gbà tóun náà bá wà sí sí ẹ̀ tó má fi fi ẹ̀rí hàn yóò ṣe kí ni yóò tààrọ̀ já ṣùgbọ́n tó bá ní rárá ibi tí wàhálà ti bẹ̀rẹ̀ nìyẹn ibi tí wàhálà ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ dàbá sọ̀rọ̀ pa irú ìkìláàfù tànáwó fi ẹ̀ka manage iṣẹ́ tí ò yé mi tẹ́lẹ̀ tí mo mọ̀ pé nǹkan yìí ò rí bẹ́ẹ̀ ó padà wá rí fóònù bẹ́ẹ̀ èyí èdè ló máa ṣagídí máa máa ṣagídí ilẹ̀ ẹ̀yìn tuntun ló ń ṣẹlẹ̀ òun náà ni àìsẹ́gun òdodo ádámù ìkíláàs ó ti sẹ́sìn nǹkan yóò wá di nǹkan táwọn yóò máa fà ó máa fà ó máa fà bẹ́ẹ̀ ni ọlọ́run bò ní kò ní fẹ́ rú nǹkan báyìí ìkíláàf dáa ti ń bára ìkíláàf tàná wù ní bọ́tọ́ ti di ìkíláàf mọ̀tún nǹkan tó jẹ́ ìkẹ́ fún wa nípa pé ó lọ bẹ́ẹ̀ eléyìí náà lọ bẹ́ẹ̀ yóò wá di nǹkan tá a máa bára ọ̀dà lé lórí àbí nǹkan tí ò yé mi tẹ́lẹ̀ ipò lọ bẹ́ẹ̀ ó padà wáyé mi ìtúná àfi juwọ́lẹ̀ màá fárígá mi torí pé mi ìfẹ́ gbàgbé fífi so eléyìí àwọn èèyàn tí wọ́n bá fẹ́ jẹ gàba lórí ẹni kejì abẹ́ni tó ṣe tó kò fẹ́ gbọ́ òdodo ni wọ́n máa ń farọ́ àwọn nǹkan èyí wá kọjá ń tiẹ̀ lórí olójáfà ni ó ṣe mistake èyí tí ó sọ fún ọmọ tí ó wẹ̀ pé mo rán jù lórí ìfẹ́ tí mo sọ ní tí mo ní kò tẹ́rì fún yẹn apadà rí tẹ́rì wà fún èmi fẹ́ sọ pé gbogbo fẹ́ tẹ́wájú ọmọ tí ó wẹ̀ àwọn ọmọ tí ó rẹ̀ mọ́ rọ́tẹ̀lẹ̀ lẹ́yìn yóò bá di pé kí wọ́n mọ̀ sí umma anabiwa Muhammad sallallahu alayhi wa sallam so kìláàfù tanawo eléyìí lọ eléyìí náà lọ sheikh lisan ibn de àwọn mọ́tẹ́jú ẹlú iná wà tó ṣe nke wọ́n fẹ́ súnmọ́ intact ní kìláàfù tànáwọ̀ òun náà ní tó ṣẹlẹ̀ lásìkò anábọ̀ muhammad sallallahu alaihi wa sallam tí anábì la yusalliyanna ahadun minkumul asra illa fi bani qurayza ó rà wọn sàábé oníkàmọ́tọ́ náà bani qurayza wá níbẹ̀ ṣe ń lọ yìí ẹ gbọ́dọ̀ bani wọ́n lọ wọ́n lọ wọ́n lọ ìgbà tó ń lọ á sì bá wọn lọ́nà àwọn kan láti tutù ẹjẹ́ akéwì inna salata kanat ala al-mu'minina kitaban mawquta ẹjẹ́ akéwì àwọn kan lọ́nà bí nìkí la yusalli yanni ahadun minkum al-asra illa fi bani qurayza anabi kama kí wọn á ti wà tàbí bani qurayza sọ àwọn tó bá kírun kírun àwọn tó ń kọrí sí pé àwọn ò gbọ́dọ̀ kírun àwọn náà ń bá tiwọn lọ ìgbà tó yá anabi sallallahu alaihi wasallam ó padà gbọ́ sí kéèsì méjèèjì anabi ò sọ̀rọ̀ lórí ẹ̀ eléyìí àwọn èèyàn kan ń wọn ló ráìtì àwọn àkejì rọrùn ṣùgbọ́n àwọn tán rọrùn yẹn náà kí ni wọ́n súnmọ́ lé dáadáa lójú káni sallallahu alaihi dákẹ́ lórí ẹ̀ ó súnmọ́ lé torí pé nǹkan gbọ́ yé ó súnmọ́ pé nǹkan tán gbọ́ ọ̀rọ̀ àrẹ sọ̀lá tán yóò sí nìyẹn ìpele yóò sẹ́ṣà kéèsì ní bẹ́ẹ̀ ni iná sọ̀lá takanat alal mu'minina kitaban mawquta ṣùgbọ́n kéèsì eléyìí ẹ̀ gbọ́dọ̀ ṣékin ẹ̀ gbọ́dọ̀ kírun á sí àyàfi lọ́dọ̀ bàmí kúrẹ́ ìṣọ̀ ṣùgbọ́n àwọn kejì gbọ́ yé pípa nẹ́bí nǹkan wọn lójú ni ṣẹ́gẹ́ dìgbà mọ́ sọ àwọn kan gbọ́ yé pípa nẹ́bí nǹkan wọn lójú àwọn kan gbọ́ yé sí pé ànábìláwò gbọ́dọ̀ kírun á sí òun sheikh al-albani rahimahullahu ta'ala ìgbà tán kọ́mẹ́ǹtì lórí ìṣẹ̀lẹ̀ yìí wọ́n nírú ìṣẹ̀lẹ̀ yìí ìwé òtún ní ṣẹlẹ̀ lásìkò àwọn sàhábà káwọn kan tó wá ṣerú nǹkan táwọn èèyàn àkọ́kọ́ yẹn ṣe torí pé wáyé ti ṣe kí wáyé ti tán ṣùgbọ́n lásìkò tí àníṣọ lásán tó sọ̀rọ̀ yẹn ó ṣe é ṣe kó ṣe pé ní ọjọ́ yẹn o ìtànà ìgbàlérò gẹ̀gẹ̀ nìyẹn ṣùgbọ́n gbà tí wáyé ti tán sí Umar radiyallahu anhu kò ní sọrú ẹ̀ fáwọn èèyàn bẹ́ẹ̀ làbúbá kí omi sọ fáwọn èèyàn pé bẹ́ẹ̀ ṣe lẹ́mọ́ ọlọ́mọ ẹ̀wọ̀ ẹ̀gbọ́dọ̀ kí wọ́n á sì àti lọ́dọ̀ ọba ní kúrẹ́ ìlọ torí àwọn sàábà ni wọ́n ní gbọ́rọ̀ èyí lọ síbẹ̀ torí pé wọ́n rí gẹ́gẹ́ bí kí ẹni tí ó lè gbé ṣẹ̀rí àkalẹ̀ tó lè gbé òfin kalẹ̀ ànábì náà lẹ́ni tó lè gbófin kalẹ̀ òun ló sọ̀rọ̀ fún wọn gbà yẹn pé nǹkan gbọ́dọ̀ kí wọ́n á sì àfi nígbà ní kúrẹ́ ìlọ wọ́n dẹ̀ gbòye bẹ́ẹ̀ sọ̀ká nígbà wọ́n rù ló sọ bẹ́ẹ̀ wọn ní tẹ̀lé nǹkan tí ó sọ yẹn torí pé wọ́n rí pé ọ̀rọ̀ tó sọ yẹn ni ó tako ìtàwọn ti mọ̀ nínú text mo fọ́rọ̀ mi clear so àdúgbò sọ lọ́wọ́ sọ́wọ́ mo lè mọ́ àwọn méjèèjì mo tẹ̀yẹ pé yẹn kẹ́lẹ́ correct àpèjúwe mi náà òun ni irú tí anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam tó dá sí nípa kéèsì àwọn méjì san travel ìkànnù wọn ìgbà tí àsìkò òun tó tó ṣe rí pé wọn àrómi ó ṣe tẹ́yàmú ó ṣàlùwàlá òkìrùn ẹnìkejì náà òun náà ṣe tẹ́yàmú òkìrùn ìgbà tó padà wá rí omi ìkejì wá tún àlùwàlá ṣe ó wá ṣe ìhádà ìrìn ó tún ìyẹn ṣe ìgbà tó wá tọ́lú ànẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam ìkíní kejì sọ táwọn ṣe ìkan ní èmi mo ti fi tẹ́yàmú òkìrùn gbàtà àròyìn ìkejì lèmi náà ṣe ṣùgbọ́n gbàtà àròyìn wá tún kí anamsọ̀lá asọ́lá sọ fún yìí tí ó tún kí ike asọ́pta sunna asọ́pta sunna sunna ní tó ṣe ní ó wá sọ fún yìí tó tún kí yìí lákàl ajú marratayn ó gbaládé méjì náà ṣe ìtànàbí sọ ó túmọ̀ sí pé anytime tá a bá fi tẹ́ àmúmù kírun tá a bá tún wá rí omi ife ká ṣe ń ká lè bàgbà ládàlẹ́ méjì rárá torí bá mi sọ fún mi pé ẹni àkọ́kọ́ pé ni àtọ́tẹ súnmọ́ ìkejì yẹn ni ó túmọ̀ sí pé ní tó ṣẹlẹ̀ sún náà a sì lè bá a páàsì ẹ̀ torí pé ó ṣe ìsìnhábì ni so kò ń ṣe nǹkan tá a lè lè mọ̀ lé lórí ṣùgbọ́n pàtàkì ibi ti yanjú ọ̀rọ̀ yẹ kò yẹ ká túmọ̀ kó sírú nǹkan bẹ́ẹ̀ mọ́ àfẹni tí ó bá mọ ìdájọ́ tí ànábì sọ ní àsìkò gbà ẹ lókun ṣùgbọ́n yẹn tó ti mọ̀ wípé ó sọ fún yẹn kan pé àsọ̀tọ̀ tó tó bá ti jọ́ mi kò tún sọ pé kí ni òun ti fẹ́ àmúmu kí mu tó wáyé òun á tún wá dá padà tó ń bá rí omi kò ní ṣe yẹn mọ́ fáwọn kan wọ̀nyí ìta ní láti gbọ́yé jù kíláàsì tẹ̀náwó ó pọ̀ dáadáa níbi àwọn akẹ́tì máa ṣẹlẹ̀ ṣùgbọ́n látara wípé ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ìmọ̀ wọn kéré ìtọ́jẹ́ kíláàsì tẹ̀náwó yóò di nǹkan tí ó bí jọ láàrin wa táàmà bára wa jà lé lórí àbí nǹkan tó ṣe wípé ẹ̀rí yẹn súnmọ́ ara wọn gan tó ṣe wípé alìṣíhádù fìlmọ́sàlá fáhìmùn ìta lè ṣe ìṣíhádù ń bẹ̀rẹ̀ lápẹjúwe ọ̀rọ̀ pípa bá dìde lórí rùkú ṣe káká ọmọ padà ní àbíkádà wọlé iṣu yìí ni àmọye mọ́tàláṣí tó ti dàrú àmọye ọ̀rẹ́ wọ́n ti múra wọn lọ́ta nítorí ẹ̀ tó ṣe kàlbáni sọ pé kí bídíà ni kàkà ọmọ ya wà látò ẹ̀ṣùkú ànáwó bídíà àdọ́lá àlà tó ṣe kàlbáni sọ pé mí ní dáòtù pé bídíà àdọ́lá àlà rẹ̀ bẹ́ẹ̀ ni bí a ṣe gùn bá àbí ṣé kí wọ́n fẹ́ mí wọ́n ní kí ni ká yẹn padà sáyà súnmọ́ èèyàn kan wà òkúta gbé ṣe kàlùbájọ pé kí ni bíbí àdọ̀ lára ni ó túmọ̀ sí pé kì ní ẹni bíbí à tó gbọ́dọ̀ mọ̀ báyìí rẹ̀ lórí ni ṣùgbọ́n gbà tí wọ́n bèèrè lọ́wọ́ Imam Ahmad rahimahullah ta'ala nípa mas'ala yẹn àwọn ní méjèèjì náà ló lọ tó bá wù kó ṣe kí kó káwọ́ sáyà tó bá wù kó dáwọ́lẹ̀ ó túmọ̀ sí pé mas'ala yẹn ní kò ní náà tó wà fọ́ọ́tẹ́ kò ní ẹ̀rí tó ṣe pé a ní ẹ̀rí tí ó gé nǹkan wọ́n òun lè lè istinbat làwọn afáṣe láàrin ara sọ́rọ̀ àwọn eléyìí náà lè gba síbi abẹ́ kìláàfù tó ṣe wípé ó tàn wá bó ti ẹ̀jẹ́ pé kí ìṣìhádùn àwọn àfáà bó ti ẹ̀jẹ́ pé kí ìṣìhádùn àwọn àfáà sọ́lẹ́yìn náà pọ̀ jàǹtìrẹrẹ so ló jẹ́ wípé sheikh lisa ibn taymiya rahimahullahu ta'ala wọ́n sọ wọ́n ní wal-ikhtilaf fi masail al-ahkam ìtò bá ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ fíkì kẹnu mọ́ kò ní bẹ́ẹ̀ni o ní akthar min ayanbabit ó pọ̀ ju nǹkan tá a lè lé píríncípù kan kalẹ̀ àbí tá a lè rẹ́gúlétì ẹ̀ báyìí níbi ọ̀rọ̀ ahkam àwọn akẹ́kọ̀ọ́ ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ fífí ó gan ló jẹ́ pé tápà kan bá ń sọ̀rọ̀ fífí fún wa bí ọ̀rọ̀ nìkan ló ń sọ ó lè ní ilé lọ́dọ̀ àwọn àfá báyìí báyìí eléyìí báyìí lọ́dọ̀ àwọn àwọn kan sọ báyìí àwọn kan sọ báyìí àmì ìdìyẹn ẹ̀fún wa ní nǹkan ẹyọ kan tọ́ba ti ní ẹ̀fún wa ní nǹkan ẹyọ kan lórí ìdìyẹn ìtumọ̀ rẹ̀ ní wípé àpá èwo lẹ́yìn mú èwo lẹ́yìn mú lórí ìdìyẹn ẹni tó dẹ̀ sọ pé ẹ̀fún wa ní nǹkan ẹyọ kan ẹni yóò jẹ́ kí ni mùkọ́lìtì ẹni tó ṣe pé òun òun ṣàpá ìgbìyànjú padà fẹ́ kí wọ́n ò sí lọ́rọ̀ tiẹ̀ nù bí àwọn ìyá wa àwọn ìyá alátaye elépo bí àwọn bricklayer àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bí máa tọ́tọ́ bí àwọn bricklayer àwọn ìyá alátaye elépo ó ṣe tẹ́ mú o ṣùgbọ́n àwọn kìlàkátì ní kìlà máa ṣe ẹ̀sọ̀ yìí tá máa ṣe fún wa òní àwọn òwò áfà pọ́n àwọn fẹ́ jòkóó kájọ ẹ máa fúnmi jòrò tó rọrọ̀ ní ike èwo ló tẹ̀wọ̀n jù orí òtẹ̀wọ̀n lọ́wọ́ áfà yẹn fún èwo làá ṣe ìgbà ní èèyàn máa ń já àfà tó ṣe pé wà òyìnbẹ́ ló máa ń bá dì ló ń bá rí létí lọ́pọ̀lọpọ̀ gbangba ni yóò mọ̀ ṣíwá àti fáwọn ìyá látàlátù àbí ṣíwá àti fún àwọn ìyá tí tó bá ṣe kí wọn yóò kàn ra sọ̀rọ̀ díẹ̀ díẹ̀ fún wọn bó ṣe ń sọ fún ẹ ni yóò mọ̀ tí wọ́n lọ eléyìí mo sọ fún yín yìí o ẹ mọ́ lọ fi dá wàhálà rẹ o èyí tẹ́yìn máa ṣe ni mo kọ́ ẹ kò ń ṣe èyí tẹ́ máa lọ fi báwọn èèyàn fa wàhálà ọ̀rọ̀ níye apá mi ń bẹ tó ṣe pé tó bá ń kọ́ àwọn brothers ní kéwú irú nǹkan tí máa ń kọ́ wọn náà yìí in tó ń mú ní kùzẹ́ntì fún un kò tó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n a gbọ́dọ̀ mọ kọ́ṣọ́nà àwọn èèyàn nípa pé eléyìí fún yín ni o fún yín ni o ẹ farabalẹ̀ pẹ̀lú àwọn èèyàn níta o torí pé tẹ́yìn ò bá farabalẹ̀ ń ta tó bá rí nǹkan tó ṣe nǹkan tó yàtọ̀ sí nǹkan tó ń ti gbà lọ́dọ̀ àfa yóò takò ó tó bá dẹ̀ takò yẹn ìyẹn náà takò padà yóò wá di kí wọ́n máa bára wọn jà wọ́n lè dé mọ́ra wọn tí wọ́n búra wọn jà so yóò di pé kí ikhtilaf mazmum kò ti ń ṣẹlẹ̀ eléyìí jẹ́ kọjá ń fẹ́rẹ́ níbi àwọn nǹkan tí wọ́n ṣe láàrin àbọ̀rá ìkan tí ó yẹ ká bára ọjà lé lórí láàrin bára ọjà lé lórí níbi ní àyè ìsáàbù mi nítorí sọ kókó rẹ̀ kì í yẹ ìgbà tí ìsáàbù ẹ sọ fún ẹ pé ìkókó rẹ ìwọ ló sọ fún o ìgbà tí kò lọ lò ó tó bá di wípé wọn náà fẹ́ máa ti sẹ́mínéètì ẹ̀ fáwọn èèyàn àwọn mìíràn láwọn ìsáàbù titi wọn náà ó lè jẹ́ pátápá àti ẹ̀ ṣe gbọ́ kọ́ ni àfáà ní ìṣègbọ́ yé so iṣẹ́ tó ń ṣe yẹ o ti ń ṣiṣẹ́ tọ́líwò èyí ọmọ akẹ́kọ̀ọ́ ọmọ akẹ́kọ̀ọ́ lẹ́yìn o gbọ́dọ̀ mọ nǹkan pẹ̀lẹ́ bí ẹ̀yìn torí wọn àwọn afárá sọ fún wa pé alimokọ́lẹ́bì ni ó ti ń sìn lẹ́yìn tàbí ààrẹ mọ̀kọ́lẹ́bì kò ń ṣe àpá mọ̀kọ́lẹ́bì kò ń ṣe àpá ìtàdẹ̀ ń pẹ̀lú àlẹ́ẹ̀lù ìmọ̀ òun náà ni ma'rifatu shay bìdẹ̀lì kàmù nǹkan pẹ̀lú ẹ̀rí ẹ̀ tí wà tí wọ́n bá títọ́ sọ̀rọ̀ tó lè sọ pé ẹ̀rí tí mò ń sọ nìyí nítorí lè sọ fún náà ni pé àfá mi sọ pé mùkọ́lìjì ni ẹ mùkọ́lìjì ni ẹ ìtafẹ́ sọ fún ẹyẹ wọn lọ lòún tiẹ̀ ṣùgbọ́n ó ní láti bá tiẹ̀ ẹ̀rí rẹ̀ rẹ̀ torí pé ẹni náà lè sọ fún ẹ pé àfáà tòun náà sọ pé sùkú wá ló ṣẹlẹ̀ àfáà mi sọ pé àfáà mi sọ pé ẹ̀ tí ìrọ̀rùn rẹ̀ wọ́n fẹ́ kó gbá tí wọ́n sọ òun náà fẹ́ kí wọ́n náà gba ètò ìsọ ṣùgbọ́n ẹ̀rí ìlélẹ́yìn lórí iṣu ò ti kúrò ní lẹ́bùn kan ní ìdílé ẹ̀jẹ̀ lórí mọ́sálà rẹ̀ ó ti di ẹni tó ṣe pé ó ń ṣe bí tọ́lì rẹ̀ ìgbà ẹ̀ lòun náà wá fojú bẹ̀rẹ̀ ẹ̀ wò ó síra wọn so ìsìláàfù tànáwó sábà mánéjì ẹ̀ dáadáa ó mọ sábà ń ga nǹkan rú gan ó mọ ń ga nǹkan rú kódà tápà méjì ò bá mánéjì ẹ̀ dáadáa ó lè ga nǹkan rú láàrin òun náà ní tí mo sọ lẹ́ẹ̀kan nítorí sọ́kọ̀ rẹ̀ jù ìtẹ́ni yìí náà sọ correct torí pé ẹ̀sìn ju apẹ̀ lè ṣe báyìí lè ṣe báyìí ṣùgbọ́n torí pé lẹ́yìn ò mọ ojúpọ̀nà yìí èyí náà ń bójúpọ̀nà yìí ó lè dùnkẹ́ tí wọ́n yọ ọ̀ṣẹ́ sí àwọn lé lórí ara wọn àpèjúwe gẹ́gẹ́ ní ta sọ ó ṣe lásìkò àwọn sàhábà rọ́dúwàmílá alẹ́ ìmájúmáyé so ká máa tún sọ àwa ló jẹ́ pé a gbọ́dọ̀ ṣe àlékún ìwá ìmọ̀ pẹ̀lú ikhlas bákan náà kí a mẹ́jẹni tí ó máa ṣe àṣejù kálẹ̀ mẹ́jẹni tí ó máa ṣàbòsí ẹni tí mo fẹ́ borí mo fẹ́ borí a gbọ́dọ̀ yọ kúrò yọrọ so ló jẹ́ pé àwọn ẹni ìṣíwájú ọ̀pọ̀lọpọ̀ ọba wọn a máa recognize irú kàbáyìí lára nǹkan tí wọn asábà máa kóòtù ó ní nǹkan tí azáàbí tí wọ́n gbà wá nínú síyàwó wọn láti ọ̀dọ̀ ìkanú àwọn ọmọkéwu alimamu shafi'i rahimahullahu ta'ala tí a mọ̀ sí yunus bin abdul abu musa ó sọ nígbà kan ó ní máa kọ́lá shafi'iyya ó ní mọ́mú ṣáfì lákàrí ẹ̀ mọ́ bú gan bàtí ó ní làákàí gan ó ní náà kọ́ṣùgbù yàwó mọ̀ tí mas'alati mo ṣe dìbẹ́tì pẹ̀lú mọ́mú ṣáfì lórí mas'ala kan fàfàràkùn àwákíyà فلقيته بعد ذلك موقع ديال لي الواسط ويكي يا أبا موسى يا أبو موسى يا أبو موسى ألا يستقيم أن نكون إخوانا وإن اختلفنا في مسألة أو وإن لم نتفق في مسألة أني شيء آه وعني جمع يعني ó yẹ kájọ́ mọ̀ ìyá kódà tó ṣe pé kí ni àbá agri lórí iṣu kan eléyìí tá a fọ́n tún láàrin ọmọ kéwú àtàfà rẹ̀ àfà míì kò ń ṣe dìkọ́ṣù pẹ̀lú àwọn ọmọ tiẹ̀ èèwọ̀ ni fún àwọn ọmọ kéwú láti ná akọ́ṣà rẹ̀ kò ń ṣe ní Islam ni ó wà ọmọ lè ná akọ́ṣà àfà rẹ̀ ṣùgbọ́n ní adab pẹ̀lú adab ṣe ẹ̀sùn kan mẹ́rin bá ẹ̀bọ̀ tabaníkàwò báyìí kọ́ tabaníkàwò kan yóò filẹ̀ apá lè jàǹfààní látara ọmọ kéwú látara ọmọ kéwú tó ṣe pé nǹkan tí ó mọ̀ yóò mọ̀ látara ìfọ́ àpá ajápa fún yàn kò túmọ̀ sí pé ọ̀dọ́ wa náà ti gbọ́dọ̀ máa gba gbogbo nǹkan ó lè jẹ́ pé látara ife àṣẹ pẹ̀lú ọmọ kéwú wa ibẹ̀ láti jàǹfààní ṣùgbọ́n tí mo fẹ́ lómi báyìí o ní pé ìmáàmù ṣáàfì yìí gangan ló ti ń pe ọmọ kí ó pé ah ìfẹ́ àpá àdìsàgbé ló ti mọ́ta kan ní òní ká wọ́n jọmọ ẹ̀yà dàbí ìyẹn rí bí ẹni pé àbójú fẹ́ mú ilé sótórí pé ní pé nǹkan táwọn ti tàbí ilé lórí yìí mọ́sálà padà sọ pé kí n ìsìlá fẹ́mẹ́wò òní àbí mọ́sálà ti ṣe pé àti rí òdodo bẹ́ẹ̀ ìkẹni tó dúdú wá pẹ̀lú ẹ̀gbìn eré ó ṣòro mọ́tà tó pé fún yẹ̀sùn òun fi ẹ̀lú ṣehad ìṣehad ní ó wà pàmí sínú mẹ́ òní mọ́tàlá yẹn tó àárín ẹ̀jẹ̀ ká wò ó dáadáa eré àmọ́ ṣẹlẹ̀ láàrin àwọn afá dáadáa torí ẹ̀ ẹ̀ ti rí Ibn Qayyim ńgbà míì ìgbà tí wọ́n ń ti tí wọ́n ń ṣe tíra àwọn tí a mọ̀ sí mazaribu sàríkì tó jẹ́ sáríwù fún manaziru sa'ire títí abu ismail al-harawi àwọn adébì kan àwọn ní sheikhul islam wọ́n rí bí sí abu ismail al-harawi wọ́n ni habibu ilayna an nífẹ́ àbára púpọ̀ walakin al-haqq ahabbu wọ́n fẹ́ ṣáwọn kankan yẹn ṣùgbọ́n ẹlòmíì yóò wò pé a ah, kì í ṣe rọ́dùn fún afá mi ilé ìwé ilé ṣe mi àbẹ́yẹn kan ṣe rọ́dùn fún afá mi ah wọ́n fẹ́ ṣe skọ́ọ̀tù ẹ̀mí wọ́n fẹ́ gbé ṣubú ní wọ́n fẹ́ dáadáa fún yìí wọ́n jọ owó ẹ̀mí wọ́n ṣe sánà díẹ̀ ní ìyẹn ń ṣe ìlànà alùsùn ìgbà ní àwọn ń ka àwọn nǹkan wọ̀nyí ṣùgbọ́n kíkà lásán làkà máa ń kà tó bá kú ká ṣe tẹ̀bíkù à ń lè ṣe ìgbà tí mọ́mú Malik rahimahullahu ta'ala sani máa mi ná ìlà rọ́ọ̀dún wọ̀mọ̀ dùndún àlejò ìlà sọ́hìbà abẹ́lkábù kò síyàn kan wá àfi kó ṣe rọ́ọ̀dù fún àwọn èèyàn kán lè ṣe rọ́ọ̀dù fún náà afẹ́ni tó ń bẹnu sàárè ọ̀n tọ́ka sí sàárè anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ìmáàmù Malik ṣe rọ́ọ̀dù fún àwọn èèyàn kan jọ dákẹ́gbẹ́ wọ́n ṣe rọ́ọ̀dù fún àwọn tán síwájú wọn bẹ́ẹ̀ làwọn èèyàn ṣe rọ́dù fáwọn náà lójú ayé wọn àti lẹ́yìn wọn torí pé díútì ìsìláàmù gẹ́gẹ́ nìyẹn tó bá di pé nǹkan kan máa wó àwọn èèyàn wọn ní káwọ́ gbéra kan máa wó pé kó wó torí pé wọn àfẹ́ káwọn èèyàn sanwó ẹlẹ́nu pé ah, ó takọ̀ afá rẹ̀ ó takọ̀ afá lágbẹ́rẹ́ báyìí so ló jẹ́ pé àmọ́yé nǹkan òun làwọn àfá àṣòro dùn lórí ara wọn fún tó ṣe pé wọn ní wo ìfẹ́ni tó wà involved àfáàní wọ́n á respect yẹ wọ́n ṣe present yẹ ṣùgbọ́n nǹkan tó ń sọ tí ò dá yẹ pàtàkì jùlọ tó bá ṣe pé nǹkan yẹn ó ń bẹ ní abẹ́ ìlàkù tàbọ̀n ó tako òdodo gẹ́gẹ́ èyí tá a sọ fún wa tẹ́lẹ̀ ó ní ìlàkù tàbọ̀n àbí nǹkan tó ṣe pé ìlàkù wà sáà ìdúnbẹ́ yíò ní kéèyàn náà sọ títí ẹ̀ Afa ẹ̀ rí báyìí wọ́n náà rí báyìí afá kan rí báyìí wọ́n rí lọ́nà ní kò ní kó mọ́ sọ torí pé yìí tó ń sọ kò ṣe pé ẹ̀rí kan tó clear ló mú wá òun náà ṣe gbìyànjú ní so ìgbìyànjú yẹn kó o lè pa gbìyànjú yẹn kan rẹ fẹ́rù yẹn kò ní tó ní ká mọ́ sọ pé mi àgírí pẹ̀lú tí a fa ìsọ kò sí nǹkan tó sọ káma àti ìsọ tí nǹkan yẹn bá jẹ́ kìláàfù tàdọ́dù mọ́kìtì tí a fa yẹn mú bókìtì tó rọ́ǹgì ni ṣùgbọ́n ẹni yẹn jẹ́ àfa wa ṣùgbọ́n ẹni yẹn ó jẹ́ níta nífẹ̀ẹ́ sí ó lè jẹ́ bàbá wa ó lè jẹ́ àbúrò wa ó lè jẹ́ gbọ́n wa bókìtì tó dẹ̀ mú rọ́ǹgì èèyàn ní láti ṣe rọ́ọ̀dù fún torí pé òdodo ó ṣe kí ni ó tóbi ju everybody wa lọ so lẹ́yìn ni ó mú wa concentrate more lórí ọ̀rọ̀ kìláàfù tàdọ́dù yìí tí nǹkan bá sọ nǹkan tó ká aláfọ òdodo àwọn míì ń ẹ má takò àwọn afáàní àwọn ẹni ọlọ́run ṣùgbọ́n nǹkan yẹn wò rí bẹ́ẹ̀ ẹni tá a bá mọ̀ kó sọ tó wrong á takò tó bá sọ tí nǹkan bá sọ tó sọ tó bá fi lè jẹ́ nǹkan tó wrong á takò sọlọ́jọ́ pé alimami Shafi'i rahimahullahu ta'ala tá a dárúkọ yìí. tó ń sọ fún Abu Musa Yunus bin Abdul A'la ike ala yastaqim an nakuna ikhwana wa illam nattafiq fi mas'alati ní oníkàmọ́ jọmọ ya sábà agbí lórí ìṣù ẹ̀yọ̀ kan ní tẹ́ máa ń ṣááfìrí náà ló lè máa yàn kan wọ́n pẹ́ yẹn ní hafs alfard lára àwọn mutakallimun ni àwọn tó máa ń sọ pé quran kò ń ṣe kalamullah makhluku ni ibẹ̀ náà ti bẹ̀rẹ̀ wádìí tí wọ́n wọ gbogbo àwọn òròyìn ọlọ́wọ́n bá mi náà wọ́n wọ oríṣiríṣi iṣu àwọn tó wá pọ̀ ní mutakallimun sẹ́ni asul farj ni wọ́n pè asul farj oní quran yìí makuluku ni ẹ̀dọ́ ọlọ́run bá ní kò ń ṣe ọ̀rọ̀ ọlọ́run sáàmù kẹta ń pè ní Quran makuluku ẹ̀dọ́ ọlọ́run kò ń ṣe ọ̀rọ̀ ọlọ́run wáyé lè ṣàlàyé fún wa àti gbọ́rí àbá gbọ́rí náà wọn náà ṣì sọ lánàá so Quran makuluku Quran ẹ̀dọ́ ọlọ́run Quran kalamullah ọ̀rọ̀ ọlọ́run. ìfẹ́ tó fàyọ̀ mẹ́ ni pé àwọn nǹkan gbà ọlọ́run ọba Allah kò kì í sọ̀rọ̀ ṣàpé mò ń sọ̀rọ̀ báyìí sọ̀rọ̀ bá náà mò ń sọ̀rọ̀ wọ́n ní kò yẹ di ẹ̀dá nìyẹn torí pé ọ̀rọ̀ sísọ ó wà ní tẹ́lẹ̀ mi sọ̀rọ̀ àbí ìgbà tó yá mò sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn ṣe ali. so torí náà mo ti di màhálùn lil hawadith nítorí accommodate àwọn ìṣẹ̀lẹ̀ àyíwẹ́kọ́ ibi tí nǹkan lè ṣẹlẹ̀ síyàn ìgbà mí òtútù lè mú mi ìgbà mí ara lè mọ gbóná àyíwẹ́kọ́ ìsẹ́mọ ara náà ló tútù mú ìsẹ́mọ ara náà ló tún gbóná so ìgbà mí máa sọ̀rọ̀ ìgbà mí ò ní sọ̀rọ̀ àwọn àjòkó wọn ronú wọn ní kò yẹ kọ́lọ̀ bá mọ sọ̀rọ̀ torí pé tọ́lọ̀ bá ń sọ̀rọ̀ ní ó ti di màkàlá bó wà ní kùránì ń kọ́ ipe ọ̀rọ̀ ọlọ́run bá wọn á ní kún kò ń sọ̀rọ̀ ọlọ́run ẹ̀dá ọlọ́run ọba ẹgbẹ́ tẹ ẹ̀dá ọlọ́run ni kò ń ṣe orípọ̀ ọlọ́run ọba kì í sọ̀rọ̀ ìdẹ̀nà àwọn afábẹ̀ sí kó ẹ̀rí wá wọ́n kó ẹ̀rí wá ìtàsán ẹni sí ìsìláàfù ayẹ́rẹ́kọ̀ọ́ ṣùgbọ́n ìsìláàfù tọ́bọ̀tì ó takò tó jẹ́ ẹ̀rí ìmáàmù Ṣáfi'í rahimahullahu ta'ala wọ́n wá ń ṣe debate pẹ̀lú hafsul farj debate wa gbóná àwọn àbàtí debate gbóná náà ẹ̀mọ̀kátà sọ wọ́n ní wàláhì kafarta ya hafsul farj èyí hafsul farj ó ti di kèfèrí ibn taymiya rahimahullahu ta'ala nínú gẹ́gẹ́sí lọ́nà majmuu fatawa wọ́n ní kéfèrí tó sàn ẹ̀kọ́ kó ṣe kó yọ islam torí pé bá pẹ́kì fèrè pé ọkùnrin islam ni lafa'a ila qatli bí wọ́n ṣe pa ní o bá ṣe mọ́ àfáà ní rárá ọ̀rọ̀ tí mẹ́mú ṣáàfì ń sọ yẹn kèfèrí kó kúrò ní islam ni torí wípé ar-Rabi' ibn Sulaiman lára àwọn ọmọ tí wà ìmáàmù ṣáàfì yìí gẹ́gẹ́ bí al-Ukaila àtàwọn mí ṣe gbà wá àzáàbí náà mú òun sọ wípé ìgbà tó pàdé àtúntò ó ní aráàdà ṣàfihàn yóò kọ́tìlì ṣàfihàn fẹ́ ṣe nǹkan tí ó pa mí ṣùgbọ́n bó ṣe rí pé kéde olùkó yọ kúrò mùsùlùmí ní gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ ní ṣe sọ àbí ìṣe ń tẹ́lẹ̀ àṣọ ìtafẹ́lù mẹ́rin pé ó lè mọ̀ débi tó sọ pé kí ni wàláhì tàyà àṣọ ó ṣe kí ni ó lè mọ̀ òun lè lọ sọ fún ìyàn kan pé kí ni أن نكون إخوانا bọ́mọ̀ yáwá jẹ́ wà ní sàlátnà fi ṣe àwọn ìlànà tẹ́fíkì fi masalati òun náà ló sọ fún ẹni òun ló dùn lẹ́yìn ó lè má fún fàájì dé lẹ́bù pé gẹ́gẹ́ bí ibùdó abdulbari ṣe mú bẹ̀rẹ̀ ẹni ọ̀tọ́ bí wọ́n nígbà tó rẹ̀ ìmáàmù ṣáfì àárẹ̀ yẹn pọ̀ díẹ̀ àwọn èèyàn wọlé wá kí ìmáàmù ṣáfì sọ ní wọn bẹ̀rẹ̀ a recognize ní ah, ìwọ lágbájá mú mi ṣe recognize ní ah, ìwọ lágbájá báyìí mú mi apple ford wa, wá wá láti wá kí ìmọ̀ ṣáàṣì òun náà wá níṣẹ́ recognize ó ní na ní apple ford láhàfíìsọ̀ kàláhù wà lọ́rọ̀ tó sì sọ fún yàn pé kí ni láàfíbọ̀tàlá wà láàrọ̀ torí kó rí tó ní bíbí àná ṣùgbọ́n bá ti kí kí yẹn bá fi kó ríro gá ìgbà ní ẹni tó ń gẹ̀ẹ́sì ìrú yóò máa wọ́n láti súnmẹ́ yóò máa wọ́n láti súnmẹ́ ìní tó ti wọ́n láti súnmẹ́ yẹn wọ́n náà wọ́n máa ní sympathy fún ẹ̀ẹ́dùn kó dàbẹ́ ní pàtó nílé máa ju kó dàbẹ́ ní pé a ti ṣe kìíní jù bàbá ẹni pé a ti ṣe kìíní jù kò sí nǹkan tó mú ẹmọ sọ tó ń sọ ẹ torí ó ti já ní síwájú ó ti ń tẹ̀lẹ̀ tuntun làwọn afáfù máa ń wọ́n nu wa àwọn oníbíbí àná oríṣiríṣi ọ̀rọ̀ náà lè gbà wá ó lè fún ẹ lówó ó lè ṣe lérò lè ṣe lérò ó kàn rí pọ́ọ̀rọ̀ ẹ̀kẹ́ ó ń sọ́ọ̀tì pẹ̀lú سلمي أبو إذا إمام الشافعي أنك ألا يستقي أن نكون إخوانا وإن لم نتفق في مسألة إمام شافعي يقول أصولي هنا لسكين كفرت بالله في أصل هنا لسكين لا حفظك الله ولا رعاك أن يعني تصلي ما لسكين بأنني الإمام أحمد رحمه الله تعالى وان لوري إجو نقام وان لوري إجو ودفن لوري إجو نباشر ó dìtẹ́ lórí bí ìṣù bá ṣe rí imam ahmed rahimahullahu ta'ala lára àwọn nǹkan tí ó kọ́mọ̀ nǹkan lè yẹ kò sọ́dọ̀ onígbé mama ahmed ni mani da'al ijma'a faqad kaza ẹni tó bá sọ pé masala ijma'a wà lórí ijma'a wà lórí faqad kaza òkúrọ́ ni wa ma yudri la'alla an-nas ikhtalafu ṣọ́mọ̀ bóyá àwọn èèyàn wọn ní ìfìlà fún ó sọ ọ̀rọ̀ yìí nígbà tó ṣe wípé àwọn èèyàn bíi Abubakar asom àwọn èèyàn bíi bishul Marisi ànàfi ni wọ́n ni mọ́sí àbẹ̀fí kí wọ́n so hamafin mariya dìbẹ́ ìtàn tó kó mọ́sára yìí ìṣùmọ́ wà bẹ́ẹ̀ ráàyí mọ́sí àbí wọn náà fi ń rìn lẹ́wọ́ ṣùgbọ́n ó ti dágbọ́ pé kí ìṣùmọ́ wà lọ́rẹ́ so Imam Ahmad fọ́kẹ́sìn wọ́n ní dá àwọn ìjùmọ́ ẹni tó bá pariwo ìjùmọ́ ìjùmọ́ kọ̀kọ̀ kára ìfòrọ́ ni kò túmọ̀ sí pé wọ́n ń sọ pé kí ni ìjùmọ́ wò sí ra torí pé àwọn oníbíbí àmì wọn máa ń lo lọ́rọ̀ yìí láti lè jẹ́ kí wọ́n dá mi lu gbogbo nǹkan kòtùmọ̀ sálà ẹni sálà sí àti àìsàn ká máa fún Imam Ahmad tó ń sọ pé mo lè dá àwọn ìjùmọ́ àkọ́kọ̀ kára وما يدري لأن الناس اختلفوا شوان يقول الإمام أحمد àwọn ni wọ́n lè má àwọn èèyàn ní wọ́n pe èèyàn kan ní Al-Usayd Al-Karabisi Al-Usayd Al-Karabisi lára fúlẹ̀ǹtì Imam Shafi'i ṣùgbọ́n ó padà kó sí àwọn iṣu kan lára rẹ̀ òun ni pé mo ń sọ wípé lábí bil-Qur'an makhluk àwọn afọwọ́sọ fún aláàmọ̀ nígbà pé ní al-Qur'an makhluk ẹ̀dọ́ ọlọ́run bá ní kùrán karabisi wọ́n sọ wípé láwùjí ìkùrán màkùlùkù ó ní ìtumọ̀ méjì ìtumọ̀ àkọ́kọ́ òun ni wípé kùrán màkùlùkù ìtumọ̀ àkọ́kọ́ ni onípe ìtumọ̀ onípe kí kùrán màkùlùkù ìtumọ̀ kejì òun ni pé ohun mi ohun mi ni mo ṣe ń sọ̀rọ̀ ń sin ohun mi sọmọ pẹ́ dọ̀ ọlọ́mọba lóhun mi ayọ́ ẹ̀kọ́ abẹ́dọ̀ ọlọ́run ọba kọ́ ni ọlọ́run ọba ló dá òun ní tí bá wọ́n ń ka alukur'an yìí fún mi tí mò ń ka alukur'an ṣé òun ní ẹ̀dọ́ ọlọ́run ní àbí kò ń ṣe ẹ̀dọ́ ọlọ́run ẹ̀dọ́ ọlọ́run kur'an tí mò ń ka nǹkan ṣẹ́dọ̀ ọlọ́run ní àbí ń ṣe ẹ̀dọ́ ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run ẹ̀fí gẹ́gẹ́ so tí wọ́n á sọ gbólóhùn láàbùjì ní tí yẹn ń pè jáde ó lè lè túmọ̀ sí kí ni òun so ewu wá ní kàràtù sígbà lóró ń bẹ́ ìmáàmù amadu ti ká ìpè ní táwọn eléyìí ń sọ àwọn tó ń fi máa kúrúkú ń sọ lòun náà ń sọ ó kàn fẹ́ fáfá bẹ́ẹ̀ gbólóyè mọ́mọ́ ahmadu wà lè mọ́ wọ́n lè mọ́ lè dùkú wọ́n nu àwọn èèyàn ẹgbẹ́ ìṣẹ́ lágbájá sí kébó ṣe ń bẹnu àwọn tíra àkídá ẹ jìnnà sí kàràbìsì ẹ jìnnà sí kàràbìsì ó wọ́n láwọn èèyàn àwọn ẹ̀bọ̀ ẹ̀kọ́ tẹ táwọn afá àwọn afá àwọn sídẹ́ǹtì ọ̀bọ̀ ẹ̀kọ́ tẹ ìgbà tí kàràbìsì tí ó jáde láyé wọ́n ní bí mẹ́rin ló wà tẹ́lẹ̀ ìjànà sáré ẹni táwọn sọ afá ńlá ni ó ṣùgbọ́n Imam Ahmad náà ni ó máa sọ wípé لا ينبغي للفقيه أن يحمل الناس على مذهبه kò tọ́ fún ẹ̀fọ́ àtọmọ síkíù kò ní máa jẹ́ àbí ìwọ̀n ni kí àwọn èèyàn máa lò àti tí bá ti sọ òun náà ní kí mo lẹ́gbẹ̀rọ sọ ṣùgbọ́n iṣu tí kàràbí ti ti ní pọ́blẹ́mù kìláàfù tàbí kò ń ṣe kìláàfù tàbí wọ bẹ́ẹ̀ ni kò ń ṣe dáfẹ́ pé kí alkìláàfù fi àṣà ìgbì mọ̀rọ̀pá gẹ́ta ní ẹ̀ torí pé àwọn oníbíjà láàrín bá kí ní ìfọ̀sí ẹ̀yà ní ẹ̀nà sọ́dá mazhabi ìwò ọmọ kó ti wá wọ́n àti ìlúta yìí ń bá discourse fún lọ́rọ̀ sí láti àwọn òun lẹ́ ń bá discourse mọ́tàlá kẹ́ ń bá discourse kò ń ṣe ẹ̀sìtìrì àsúwò fíà ẹ̀sìlá mọ́tàlá tó ṣe pé kìlá fàdọ́dù ni ìtẹ́yìn yẹn dúró lórí ìyìn tó takò ọ̀rọ̀ ẹ̀sìn bẹ́ẹ̀ náà láàrin níbi ọ̀dọ̀ ìmáàmù Malik rahimahullahu ta'ala ìgbà tí ìmáàmù Malik kọ mú àtọ́ ó ní àwọn nǹkan ní ìsìn ó sọ síbẹ̀ tó ṣe wípé bí bíu wọn òun ni àwọn nǹkan wọ̀nyẹn àpapọ̀ mọ́ àdìsí kan mú wa ẹni tó jẹ́ ọba mọ̀ ẹ́ wá ní kíní òun fẹ́ nìkan fún akáàkiri gbogbo olùkọ́ ìmpóòsì ẹ̀ láwùjọ lórí pé mú àtọ̀lẹ́gbọ̀rọ̀ wọn mọ́ Malik ní rárá ẹ̀ wọ́n ṣèjẹ́ àwọn sábẹ́ àná wọ́n fọ́nká káàkiri yìí tó ṣe pé tẹ́lò ní ìgbọ́yé ó lè yàtọ̀ sí nǹkan tí àwa gbọ́yé so discourage olórí kó mọ́ṣe ṣùgbọ́n ní sẹ́yìn máa ń máa lè kí lẹ́yìn kan wọlé wá bá tó ń bèèrè pé kí ni ìtumọ̀ arahman alalashi tawa kaifa tawa ọlọ́wọ́n bá ó bẹ ní òkè àlàáràṣì yóò lọ sí ìbẹ̀rẹ̀ òkè àlàáràṣì mọ́ máa lè fàánù ọlọ́wọ́ ogun ti mú imam malik ogun ti bó imam malik rahimahullah ta'ala wọ́n ni kí ni alisiwa màálù gbọ́lọ́rùn sáwọ̀ èdè lárọ́wá ní bọ́lá mọ̀túnmọ́ rẹ̀ wọ́n kẹ́lẹ̀ tí mo jù ú ọ̀gẹ́rù máa kú ṣùgbọ́n bó yìí sí wọ́wọ́ lọ́wọ́ bá ọlọ́run bá ń bẹ ní òkè àlàárà sí kágbà rẹ̀ ọ̀rọ̀ yẹn ni a ká máa béèrè nípa rẹ̀ bíbí àrẹ àkùrẹ́jú òhun ẹ̀yìn náà sọ fún bíbí na ẹ mẹ́lẹ̀ kúrò ní yàrá mi ẹ mú kúrò ní bẹ́ẹ̀ ní bíbí àrẹ torí pé iṣu tó wà involved iṣu tó ṣe pé kí iṣẹ́ wá takò kò wá sọ ife ọ̀rọ̀ fíkíù nìkan ọ̀rọ̀ akídà ló gbọ́dọ̀ jẹ́ torí ẹlòmí àárín ni so kò yẹ kí ó le ṣùgbọ́n bí ọ̀rọ̀ akídà àtọ̀rọ̀ akídà àtọ̀rọ̀ fíkíù àwọn ẹni ṣíwájú wọ́n lè lè máa yàn níbẹ̀ àwọn àpèjúwe pọ̀ dáadáa Umar radiyallahu anhu gẹ́gẹ́ bí al-Imam Muslim alimami Bukhari náà gbà wá ṣùgbọ́n títí imamu Muslim ẹni tó wà ìbọ́ọ̀dù ní àwọn sàádé ọ̀dà àrùkọ rẹ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn alìkìtàf wọ́n máa ń san ìta àmọ̀ sí jizíà òun náà ní táàkì tí àwọn tí wọ́n jẹ́ Christian àbí tó ń gbèrú Islam máa ń san báwọn mùsùlùmí ó ṣe yọ̀zàká owó wa ni wọ́n impose jizíà lórí àwọn tí wọ́n ń ṣe mùsùlùmí tí wọ́n jẹ́ bí christian àbí jù ó wá léèyàn kan nínú àwọn sàbí tí wọ́n pè ní samra bin jundub radiyallahu anhu lára àwọn èèyàn tí wọ́n máa ń gba jizíà yìí táàkì lọ́wọ́ àwọn áàlù ti káàbù tó wá ló ṣẹlẹ̀ onípa àwọn kan wá wò pé àwọn òní cash currency fún ọtí táwọn á ní làwọn fẹ́ gbé fún ó wá gba ọtí lọ́wọ́ wọn gẹ́gẹ́ bí tó wà ìpegélé pé ọtí yẹn tí wọ́n bá ta ni yóò tó owó tó yẹ kan sàn so torí kò wúwo pé wọ́n lè fẹ́ gbọ́gbọ́n ká má fẹ́ san tax ẹmọ́tì náà wà náà ó mọ̀ pé mùsùlùmí ò kì í mutí kò dẹ̀ níta fún mùsùlùmí ṣùgbọ́n ibi tí wọ́n ta sí náà lọ́dọ̀ àwọn kèfèrè ìgbà tí wọ́n rú gbọ́ ní ẹnu wọ́n rú kí ló sọ ó ní qatalallahu samba qatalallahu samba kò ní dáa fún samara ìpín alam yà alam àmì nàbí ọ̀sọ̀lá sọ́lá kọ́ ṣé kò mọ̀ pánà lè sọ wípé láàmà láàmù yahoo ibi dandan ọlọ́pù mọ̀ bá wọn yahoo láàmà haram aláhu àlẹ́yìn ṣòhón ìgbà tí ọlọ́mọ bá ṣe ọ̀rẹ́ léèwọ̀ fún wọ́n wá tà wọ́n àkàlù sàmànà wọ́n wá náwó rẹ̀ kí la famara ṣọ́ra kí dá abi àbí ọ̀rọ̀ na ná ọ̀rọ̀ fíkì kò ń ṣùgbọ́n ó nǹkan tó ṣe yẹn nǹkan tó tí Abu Ubayd al-Qasim bin Sallam kan gbà wá ní kíra wọn làwọn wọn ní wọn sọ fún pé wọn ló hùn bẹ á ó bá jẹ kọta nǹkan fún ọ wọn kó bí sámúlà wọn wá gba kí owó rẹ lọ́wọ́ ó sì wá gbọ́ sí lọ́wọ́ tó ń ta ó ní pẹ̀lú gbogbo ẹgbẹ́ àti ìdíbíà nì nígbà tá a fúnra wọn ṣùgbọ́n lè torí pé ìṣù yẹn ní tí ò bá lè mọ́ ó lè mọ́ mọ́ gravity tó ń ṣe ó lè mọ́ mọ́ gravity tó ń ṣe example mi tún ní in tó ṣẹlẹ̀ láàrin èyẹ̀kẹ́ tí wọ́n pè ní bishop bin Marwan bí ọmọ ọba tó náà jẹ́ bí ah, olóyè àbí ẹni tó mójútóbi kan ó wá ń ṣe kúdùbà lọ́wọ́ yìí ó wá ṣe kíni lọ́jọ́ júmọ̀ ó wá náwọ́ ṣe pé báyìí ó tẹ́wọ́ tẹ́wọ́ àdúrà nígbà tó ń ṣe àdúrà níbi kúdùbà júmọ̀ rẹ̀ ìkan àwọn sàádé máa gbogbo ìgbà ó bẹ́ ń jùkú wọ́n gbogbo ṣe tẹ́wọ́ lẹ́yìn wọ́n ní kọ́ bá aláhùn àti ìyẹ́dẹ́sì onídàkọ́ méjèèjì لقد رأيت رسول الله صلى الله عليه وسلم ما يزيد على أن يقول هكذا ó ní mo ti rámi sọ̀lá àtàm tó bá ń ṣe kúdúbà bó ṣe máa ṣe lórí mímbà tó bá ń ṣàdúrà mímbà tá ń ṣe tàṣáhùn ṣé ọ̀rọ̀ àkílẹ̀ àmì àbí ọ̀rọ̀ kìkì àbọ̀rọ̀ kìkì ọ̀rọ̀ kìkì ṣùgbọ́n nǹkan tẹ́lẹ̀ yẹn ṣe خلاف تضبي ó takun tánà ní máa ṣe tó ló jẹ́ pé ìtànjẹ́ nìkan ni ẹ̀ṣùgbọ́rọ̀ fi kí ni ìṣù ní wípé ṣé nǹkan nìyẹn ṣe ṣé nǹkan tí ó takun ẹ̀rí àbí nǹkan tí ẹ̀rí gbà wọlé kò bá àbí nǹkan tó ṣe pé ìtẹ́lù yẹn ṣe nǹkan tó ṣe pé mọ́sára tó ṣe pé yàtọ̀ owó fi ọkílá a lè akọmọdé ti ara wa gbogbo ẹ̀ làwọn sàábẹ́ yìí náà ṣe gbogbo ẹ̀ làwọn afá àtàdárúkọ yìí náà ṣe ṣùgbọ́n lónìí a ti rí àwọn èèyàn kan tó ṣe wípé àwọn ọ̀rọ̀ tó ṣe wípé kì í ní ẹ̀kúrẹ̀ dáadáa wọ́n fẹ́ fọ́ kékeré ni ó kúrẹ̀ fẹ́ ni mú kọ̀ọ̀kan kékeré mu sílá kan sọ pé ẹ mọ́sálà kìláàsì ẹ̀ àdìgbẹ́lẹ̀ eléyìí ń sọ̀rọ̀ àtijọ́nà gbọ́rọ̀ títí wù mú kọ̀ọ̀kan kékeré mu. kódà yìí péjọ́ rà àtijọ́ mi náà mú kọ̀ọ̀kan kékeré mu bẹ́ẹ̀ ni eléyìí ó yàtọ̀ sí iṣẹ́ àwọn sọ́lá tó wà lórí ẹ̀ bá a ṣe ráwọn ní tó ṣe pé nǹkan tó jẹ́ mọ́sálà tì í pé

àmọ́ yòókọ́lé bọ́ọ̀bù ọ̀dọ̀má ti mọ̀tá ìṣèhàj ẹni ṣe kókọ́ ṣe àwọn àpá kan níbi ọ̀rọ̀ ìṣèhàj fa alínkàrò àlejì àmì ìrújára ṣáàlè tako ṣáàlè bọ́ńkọ́tì ẹ̀ وكذلك من يعمل بأحد القولين أن تقول له يكنور مدج فأجاب ابن تيمية الحمد لله مسائل الاجتهاد ọ̀rọ̀ tó bá ṣe pé ọ̀rọ̀ tó ké ìṣèhádì ọ̀rọ̀ ayé ń bẹ man amila fi àbíkáwò lè bá àdè ulama ẹni tó bá lo ọ̀rọ̀ àwọn kanú àwọn àfa lam yunkar alayhi à ní tako torí pé masáìlì fi ìṣèhádì à ní tako nítorí múlò pínyàn yẹn bákan náà wọlá ní ìjà à ní bọ̀ ẹ̀kọ́ tiẹ̀ nítorí ẹ̀. ومن عمل بأحد القولين لم ينكر عليه انتوا بقى له كان ورا مجدنا على تقولين به وإذا كان في المسألة قولان ترى بيجي بلوري إيشك فإن كان الإنسان يظهر له رجحان أحد القولين تبقى شكين كتوتين ولا دورين كان ورا مجدي عمل به كله وإلا قلد بعض العلماء شو باري توتين ولا دورين nínú ọ̀rọ̀ méjèèjì tó ṣe wípé kí ni ó ń bẹ lórí ìṣù yẹn alẹ́rí wáyílá kọ́lá tó bọ́dọ̀ bàbá lẹ́dínà yóò dámọ̀dá alẹ́bí bayani arjẹ́ ìkọ̀ọ̀lẹ́ kó tẹ̀lé àwọn àbá kan tó ṣe wípé alìgbáralé láti lè ṣèkínni láti lè lo láti lè ṣàlàyé tó tẹ̀wọ̀n jù nínú ọ̀rọ̀ méjèèjì eléyìí bẹ́ẹ̀ mọ̀júwúr fatawa volume twenty page two hundred and seven àríkú wọ́n sọ̀rọ̀ nípa kí ni ìtí a mọ̀ sí mọ́sálásù al-ijtihad ní àárín bákan náà káwọn nǹkan tó sọ nínú al-fatawa volume 6 page 96 wọ́n ni wà káwọn táwọn kan bá ń sọ ipé masáyò khilaf láì kára sí á lẹ́yìn sọ̀bì sọ̀hí ipé masáyò khilaf ọ̀rọ̀ táwọn afá àbí táwọn èèyàn tẹnu bá kúrò lórí láì kára fi ha à ń takora wa ń bẹ lẹ́yìn sọ̀bì sọ̀hí wọ́n ní nǹkan yóò correct ṣàgbọ́n ẹ̀ masáyò khilaf náà ló bí tòun yẹn wọ́n pè ní masáyò ìṣìhàd tó ní káwọn èèyàn sọ pé masáìlì kìláàfù ńlá ìkára sí ha àǹtakora wa ń bẹ wọn ilé ìsàlù sahih kò correct fa inna ìkára tó ní pé ìtakò nǹkan ìmà yatawajja ila al-qawl bil-hukm ìsìlà kò ṣe pé a ti ń sọ ìdájọ́ ọ̀rọ̀ kan awil amal àbí ìdájọ́ ìṣe kan amal awwal ìtumọ̀ ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ tí yẹn kan sọ tá à ń takò ìpé ọ̀rọ̀ yìí sọkúsọ ni fàyìdàkánà kọlu buhari fi súnnà wọ́n tó ẹgbẹ́ ọ̀rọ̀ tí yẹn kan sọ ọ̀rọ̀ yẹn tako súnnà aw ìṣìmáàn àbótakò ìṣìmá kọdíìmán ìṣìmá òtó ti ń bẹ ti pẹ́ òun kàn dé lónìí ó wá sọ nǹkan ní ti sí ìtàwọn àfáà tẹ́lẹ̀ wọ́n ti kò lé lórí wọ́n ní wájaba ìǹkaru ìfàkàn ọlọ́run ẹ̀ní kátàkó torí pé ọ̀rọ̀ tó sọ yẹn ó takò súnà tó wà established àbó takò ìjùmọ̀wù tí ó ti wà tipẹ́tipẹ́ agbọ́rọ̀ takò wìfà fún accordingly wọ́n yìí lam yakun kadhalik tí ó bá rí bẹ́ẹ̀ fàyìnàwó yunkar bimana bayani dọ́ọ̀fì inda man yakulu al-musidu wahid wa hum ammatu salaf wal fuqaha wani ani láti takò náà pẹ̀lú pé ká ṣàlàyé pé ọ̀rọ̀ tẹ́ni yìí sọ ọ̀rọ̀ tó dọ̀rí fún ọ̀rọ̀ tẹ́ni yìí sọ ọ̀rọ̀ tí ó dọ̀rí fún wọ́n á mọ̀ àmọ̀ ṣùgbọ́n tá a bá ní ká wo ìṣe téèyàn kan ṣe yàtọ̀ sí ọ̀rọ̀ téèyàn sọ ìṣe téèyàn kan ṣe fàyìdàkánà láti láti súnná tí tó bá tako súnná áó ìjùmọ́ àbí ó ń bẹ lórí ìfìláàfù ìjùmọ́ wájàbà ìǹkaru àìjọ agbọ́wọ̀takò náà èyí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ni wọ́n kọ́kọ́ sọ nísìnyí ẹ ṣe kankan ní tó wá ṣe yìí ni àríkótakò súnà àbọ̀ àríkótakò ìjùmá agbọ̀rọ̀takò bí a sọ àbí dàrájà tó ìǹkà ní according to àwọn lẹ́bù táwọn fi ń ṣe ìǹkà torí kò ń ṣe gbogbo kan ra máa ń takò bákan náà kò ń ṣe gbogbo ara lè takò kankan náà bákan náà wọ́n ní kama dhakarnahu min hadith sharib an-nabi al-mukhtalaf fihi tẹ́ bá yìí sọ nípa ọ̀rọ̀ ẹni tí ó mu ànàbí kí là ń pè ní nàbí nàbí ìdè ní kámú bí mu dàbídù dàbídù lápèjúwe àbí grape kan wá sókè sómi tàbá sókè dàbídù sí omi tá a fílẹ̀ ní ọjọ́ kan kí ní ó ṣẹlẹ̀ ó máa change àbí sábà mu omi yẹn omi yẹn máa dùn mákàmákàn na nàbí ìbùn yẹn sábà lọ sílẹ̀ fún bí ọjọ́ bíi mẹ́ta tí yẹn bá mú èyí ó máa ń ríra èyí ó ṣe kí ni yóò máa ń ríra yóò di nǹkan tó intoxicate ó wá ní àwọn àfáà kan tó ṣe pé àfáà ńlá ńlá ni wọ́n pàtàkì lọ nílùú kúfà tó ṣe pé àwọn gba nàbí ìlú wọlé láti pa lè mú ṣùgbọ́n má mú àmupara ọ̀rọ̀ ní òye má mú àmupara ó lè mú ìpé kò kì í ṣe kámúrù tí ọlọ́wọ́ bá ń sọ nìyẹn àwọn táwọn ìjà àwọn afáwọn aládẹ́wà nù wọn torí eléyìí mọ́mọ́ amọ́dù kọtíra kan tí wọ́n ń pè ní kìtàbù àṣírí bàá láti lè fi ṣòro níbi fún àwọn tí wọ́n tí wọ́n mú position yẹn wọ́n dẹ̀ fi ilẹ̀ pẹ́ni tó bá mú irú èèyàn bẹ́ẹ̀ you have to ẹgbà tó máa ń fẹ́ni tó bá mú tí ó ti sìn ó fún ó kàn ní ó kàn yẹ pé wọ́n ní ṣe rọ́ọ̀dù ṣàádà rẹ̀ torí pé ìrújú wà tí wọ́n sì fún lẹ́gbà tó gbọ́jẹ́ pé kí ó já àpá so ó ń bẹ́nu àwọn àpá ńláńlá ẹnu ṣe pé ó mú irú nǹkan bẹ́ẹ̀ bí alimam Sufyan Thawri wọ́n máa ń mú tẹ́lẹ̀ ọ̀ǹtì nígbà tí àwọn àti bí ẹ̀mọ́ àwọn máàlì fìjọ pàdé tọ́ṣe ní kọ́ọ̀ṣì lórí ẹ̀ látàrọ ọjọ́ àkúrú lẹ̀ bẹ́ẹ̀ ni láwọn ẹni wà fún ìlú ìṣọ̀rọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n nǹkan tó jẹ́ káyọ̀ mí padà onípa àwọn ìṣòro bí fún un sọ káwọn ti gbé àpá àkànṣe mi séèkì ní kẹ́mọ́ ìṣòro bí fún un ṣé wákìlì ìjọba apáńláńlá ni àmọ́ ọgbẹ́ni tí máa mú ṣàkóso tó ṣàkáwòsì ìlàwọ̀ àkílì tó àhìgbí fàṣádà ní ìlà tẹ́rkìlì máa ni bẹ́ẹ̀ náà ni àdìmá sùfìyàn asáwòrì apáńlá ni ṣùgbọ́n àwọn ìyẹn so rọ́pù ṣíṣe ààrẹ ẹ̀sìn wa ni àwọn èèyàn mẹ́fẹ́ sọ́ di nǹkan yìí nígbà alágbáyà ẹ̀gbọ̀rọ̀ ṣe rọ́pù bẹ́ẹ̀ ni kò yẹ kó rí bẹ́ẹ̀ tá a bá ṣírù sọ́nà sí ní Abi Shayba wọ́n ti àpá kan ní Abubakar ní Abi Shayba ó ṣe mùsọ́nà àwọn tá à ń sọ yìí ń wá tó fún àwọn Bukhari nù àti ìsàn sí àwọn Bukhari nínú mùsọ́nà fún yẹn ní ṣáptà kan ní ṣáptà ní àrọ́dù alá Abi Hanifa bó ṣe wà náà àrọ́dù alá Abi Hanifa ṣùgbọ́n ẹlòmíràn náà ń ṣe rọ́dù àwọn afẹ́ṣe spọ́ọ̀tù wọn àwọn tó làbùn wọn mọ́rú nǹkan báyìí ṣe iṣẹ́ nìyẹn ní ṣógbé gbájú wọ́n ṣe rọ́gbù so ṣe ti sẹ́ ibùn tẹ́mí rahimahullahu ta'ala wọ́n ní wakama yunqadu hukmun hakim idha khalafa ẹ̀yọ́ tó lárẹ́ bẹ́ẹ̀ awárí kó adájọ́ mi ilé ìṣòfin ó lè wo ìdájọ́ rẹ̀ yẹn wọ́n lè sun ẹjọ́ yẹn dá tamari pé kí ni ó takò sunna wọ̀nyí kẹ́hìnà kò lè tábà àbá ọ̀dọ̀ lórílẹ̀ máa bó ti ẹ̀jẹ̀ pé adájọ́ tó dájọ́ yẹn ọ̀rọ̀ tó sọ pé fi dájọ́ arínú àwọn àfọ tí wọ́n ti sọ̀rọ̀ yẹn ṣùgbọ́n tá a wà sọ pé àfọ onífíkìwù kan sọ̀rọ̀ pé takò rà Muhammad abada sọlọ jẹ pé àfáà ló sọ̀rọ̀ ni o adájọ́ ló sọ̀rọ̀ ni o táfà kan bá sọ̀rọ̀ tọrọ ẹ̀ bá tako ọ̀rọ̀ ànábì àbó tako ìjìmá ọ̀rọ̀ àfáà yẹn ó gbàdọ̀ ká ilẹ̀ mọ̀ ká onímọ̀ Ahmad rahimahullah ta'ala alkalal wọn gbà wá nínú asúnà wọn. al-ashratu mubashsharuna bil jannah àwọn mẹ́wàá tí wọ́n sọ pé kí ni ànábì fún ní ìró ìró dùnú al-jannah àmọ́ wọn àrí àwọn mẹ́wàá yìí àdífì wọn orílẹ̀ ṣùgbọ́n ìkánú àwọn àfá ìmáàmù ahmad tí a mọ̀ sí abdurrahman ibn mahdi abdurrahman ibn mahdi àmì tó ń jẹ́ bẹ́ẹ̀ abdurrahman ibn mahdi lára àwọn ìmáàmù lára àwọn ìmáàmù àgbàdì àfá ìmáàmù ahmad ṣùgbọ́n òun ní ká má kan ní ròó dùnú àlùjànnà kama fún yẹn kan ní ròdùnú aljanna mọ́mọ́ amadu ni ìgbà tí wọ́n sọ̀rọ̀ yẹn kan wá ní ah, but abdulhamid eh, ibn mahdi sọ báyìí wọ́n ní mọ́nà abdulhamid ibn mahdi mọ́nà abdulhamid ibn mahdi mo sọ fún pé anabi sọ ilé abdulhamid ibn mahdi ṣé o fojú kéré àfa rẹ̀ o fojú kéré àfa rẹ̀ bọ̀ à ń pọ̀tọ̀ anabi fún yẹn ní abdulhamid ibn mahdi kálí ní abdulhamid mahdi ilé ìgbẹ́ni sunna alkallah tó ló jẹ́ pé wọ́n ń fojú kékeré mú nǹkan yìí abdulrahman bin mahali yìí ìkẹ́kẹ́ṣẹ́ láàrin wa ti imam malik rahimahullah ta'ala ó wá láti ìlú rẹ̀ wá sí madina ó wá gbé ẹni wá bàjìmá tẹ́ni sí mọ́ṣáláṣí kéwì pẹ́ṣẹ́ ẹni àwọn àwọn oníṣòwò ní pẹ́ṣẹ́ ẹni wá ó mú pẹ́ṣẹ́ ẹni wá ní ìfún ìfi kírun bàtí imam malik wá rẹ̀ á èwo lélẹ́yìn ló ń ṣe pẹ́ṣẹ́ ẹni kẹ́ẹ̀ ẹlọ́gbé ọkùnrin yẹn ọgbé onígbàlọ̀ tí mọ́lé afánlá afánlá torí pé náà mọ́lé kí ni pé nǹkan tó ṣe yẹn ni ó kára fa súnmọ́ tí àwọn ọmọ mẹ́ ṣọ́rọ̀ mi yé so àwọn afáàlì wọn ń wo nǹkan máa yẹ tó ṣe yẹn ká tóbi yẹn fún tó hmm, ṣó kára fa súnmọ́ wọ́n ṣe rọ́dù fún rọ́dù yóò máa bẹ ní àkọ́rí tó bí ẹni tó ń ṣe rọ́dù ṣe lágbára kàwọrú ìgbà ní mọ́mú malik tó ní oníkàlọ́ tìyàn mọ́lé mọ́mú malik lágbára débẹ̀ ó ti ó lágbára débẹ̀ ìgbà téèyàn kan tó ń dá wàhálà alẹ́ pé alukur'an ni wọ́n ń béèrè àwọn mùtàṣàbí àtúnkẹ́ samara wọn ní àsìkò ọmọ èèyàn kan ń pè ní sọdí gbìyànjú mọ́rùn-ún kọlọ́mù wa ó fún yẹn gbà lórí yìí orí ẹgbẹ́jẹ́ ó ní ìrẹ́ kàlífà gbogbo wọn dẹ̀dẹ̀ tó ṣe ló ti sálọ ti sálọ <laughs> ní ìṣe rú ẹ̀rọ ṣùgbọ́n wà lè mọ́ lágbára tó bá yẹn a lè bẹ láwùjọ tó pàwọn oníbíbíà ni wọ́n pọ̀ ń bẹ̀ ṣùgbọ́n ìwò túmọ̀ sí pé wọ́n darapọ̀ mọ́ wọn ká mìs papọ̀ mọ́ wọn káwa mùsùlùmí ká ṣe kí ni ká ká ká mọ̀ tẹ́ mọ́lẹ̀ náà olùjẹ́ pé imam ahmed rahimahullahu ta'ala nígbà tí wọ́n ń sọ̀rọ̀ nípa àwọn ará Khurasan ọ̀ṣọ́ wọ́n ń sọ̀rọ̀ nípa àwọn kọ̀dàríyà tó ń tí wọ́n ní agbára mẹ́ẹ̀ dáadáa wọ́n làwọn alùsùnà tó ń ni wọ́n lè kojú àwọn oníbíbí àtúnyẹ̀ láyọ̀ kọ́ ọ̀nà mi so much wọ́n òní pé má bàtì ní jẹ́ àti oníṣun gbọ́dọ̀ lè ṣe yẹn ní anytime má bàtì ní jẹ́ o lè má wà ń pọ̀ ẹni tó lè dáṣẹ́ rí ààfin níbi ṣùgbọ́n gbogbo ìgbà o gbọ́dọ̀ má bẹ ní ipò má bàtì ní jẹ́ sọyìn tó bá jẹ́ bíbí àbí tó jẹ́ kìlà fún súnà àgbà nǹkan ẹ̀ وأما إذا لم يكن في المسألة سنة ولا إجماع شو ما تبقى شفاء إيش هو على يعني الله والسنة نبات يعني حديث يكون في الله لا الآية القرآن يكون في الله إجماع السلولية والانشهاد في أمصاده فشفاء انشهاده هيبدأكم به لم ينكر على من عمل بها مجتهدا أن تبع شفاء àmì kàkó àwọn mọ̀kọ́ lídà àbí ẹni tó wá jẹ́ mọ̀kọ́ lídà òun ṣàfà ṣùgbọ́n tó gbọ́ táfà sọ ìtàfà dẹ̀ sọ ní ìwọ tó fẹ́ sọ pé ìtàfà sọ ò correct ò rẹ́mi wá láti nu alukur'an ò rẹ́mi wá láti nu sunna èyí tí wọn náà ń sọ ìṣèhádù wọn náà ń sọ àfà náà sọ ìṣèhádù ni ní kama tẹ̀lé náà so wáyé náà máa dákàrà adam lọ́pù nìjí àti wọ́n ní dàrúdàpọ̀ yìí ibi tó ti wọlé tó àwọn èèyàn kan ní pé anna al-qa'ila ẹni tó bá sọ irú nǹkan báyìí àtẹ́kìlú anna masáìlì al-khilaf iya masáìlì kama taqada dhalika tawaif min an-nas ó ní pé ọ̀rọ̀ kan máa sọ pé masáìlì ijtihad òun náà pẹ̀lú masáìlì alkhilaf ìyàtọ̀ ń bẹ láàrin masáìlì shihad àti masáìlì alkhilaf a lè sọ pé kí kúlù masalatin ìṣehadíyà fàyíyà masalatin khilafiyya gbogbo masala tó ṣe pé kí ìṣehadù bá ti ráyè ń bẹ masala khilafiyya ni tàbí ẹnu àwọn èkó lórí ẹ̀ wà lẹ́sẹ̀ kúlù masalatin khilafiyya masalatan ìṣehadíyà kó ṣe gbogbo tí kìláàfù bá ti wà lórí ẹ̀ náà láti tó mọ́sálásí àbíyà rẹ̀ ṣé pọ́ìntì ní clear làwọn máa zọ pé ní wàlẹ́sà kúlù kìláàfù já mọ̀tàbàrà ìlà kìláàfù lọ́wọ́ agún nínú nọ́bọ̀ kó ṣe gbogbo tó bá ti ní kìláàfù kìláàfù kìláàfù náà láàmà kàkún kìláàfù ní ìtàn bá kún wọn ti àárùn ẹni tó bá wù kó ṣe kí ni kó jẹ́ tẹ́kùn ló sọ ọ̀rọ̀ yẹn ni ẹ̀yìn ọ̀rọ̀ yìí mọ̀ ní lágbéyàmọ̀ ló sọ lágbéyà tó sọ ẹ̀yìn kò ń ṣànábi ọlọ́wọ́ bá bẹ́ẹ̀ ni kò ń ṣe màláìkà èèyàn bí títí wá tó yù sí ìbùwà yóò fè ìyẹn yóò bá ti takò tó takò súnà ló ṣe kórin ilẹ̀ ló jẹ́ pé àmọ́ gbọ́tà mọ́ mi mọ̀ sọ pé látòkọ́ libni wala tuqallid malikan wala aláwùzáríyà wala ṣàtìríyà àbí àwọn ń bọ̀rọ̀ rẹ̀ a ní kí ni wọ́n kó ní àìsàn àkàzì ẹ̀rí ni ó tẹ̀lé إمام الشافعي يقول أجمع المسلمون على أن من استبانت له سنة عن رسول الله صلى الله عليه وسلم فليس له أن يدعها لقول أحد من البشر ẹni àwọn mùsùlùmí kò lórí wípé ẹni tí súnà bá kílẹ̀sì kò tọ́ fún kó gbé súnà kalẹ̀ kí kan sọ pé apá kan sọ pé eléyìí tí a yìí alóńgbẹ nínú al-Fatawa volume six page one ninety six ibùn àwọn náà sọ similar thing tó ṣe pé ká wọ́ọ́dì ìfẹ́ ni ó jọra wọn nínú ìlànà muwakilin and rabbil alamin volume five page uh, three forty two or so sí three forty two sí three forty three wọ́n ti ṣe ẹ̀jú oṣù mọ́ra ọ̀ pépé ìgbà mímú nǹkan ìlú akọ nǹkan ní bàbá rẹ̀ ṣe kọ́ náà ló ṣe kọ́ àfa ńlá lòun náà àwọn àfa àtàgbé máa ń ṣe nígbà míì kò ṣe pé ntẹ́ni yìí kọ́ sínú tíra rẹ̀ yóò dẹ̀ gbé bẹ́ẹ̀ yóò kọ́ sínú tíra tiẹ̀ náà kò sí copyright nígbà yẹn ṣùgbọ́n àsìkò ní àsìkò copyright ni torí pé kálukú ń kọ síra òun náà fẹ́ pọ́n òkèlè fẹ́ kó pọ́n díẹ̀ ẹ lè wo tíra àfáà mi ní tó kọ tẹ́lájẹ́ tó súnmọ́ àwọn tíra mi dáadáa ẹ̀ rí pé ní tó kọ nígbà tó da kọ́ńbò ni wọ́n rí nǹkan tó burú bẹ́ẹ̀ nígbà yẹn ṣùgbọ́n àsìkò táwa yìí àsìkò copyright ni tó bá ṣe é kò ní bára ẹni lẹ́jọ́ ṣùgbọ́n àwọn afáàmù sọ pé ó dáa nítorí bá kọ́pì lọ́dún èèyàn ti sì sí ọ̀dọ̀ ènìyàn pé ọ̀rọ̀ yìí ó lágbájá sọ̀rọ̀ àyè. so Ibn Qayyim rahimahullahu ta'ala nínú I'lam al-Muwaqqi'in ọ̀hún náà gbé wá táwa lọ́wọ́ nǹkan tó kọ́ àti ní tí mo kà sókè wọn ọ̀sùn mara wọn. bákan náà Sheikh Muhammad bin Abdul Wahhab ah, rahimahullahu ta'ala àwọn náà sọ nǹkan tí ó di eléyìí náà wọ́n ni wọ́n á mọ̀ kọ́ olùmọ̀ nǹkan ẹ̀ tí ẹ̀kọ́ bá pẹ́pẹ́ láì ń kára fi mọ̀ fáìlì ìṣèhàdì ipa àǹtakùra wa níbi ọ̀rọ̀ ìṣèhàdì fọ̀jọ̀wábù ha wọ́n ní èsì rẹ̀ yóò kó láàmú ní ẹ̀kọ́ ayédàtì mọ̀tàkàdínà wọ́n là á gbọ́yé ní bíúsìkù tá a ti tẹ̀síwájú fain ẹni tó sọ̀rọ̀ fún àìsàn lérò pẹ̀lú mọ̀tàkìlá ikema sani khilaf ló máa ń fa hada batil eléyìí ó correct yukhalif ijma al-ummati ó tako ijma umma yìí sẹ́pẹ́ nǹkan tó gbàlérò pẹ̀lú masáìlì shihad òun ni masáìlì alìsílá tó a ṣe kí n tó gbàlérò pẹ̀lú ẹ̀ òun nìyẹn wọ́n ní eléyìí kátọ́ ni famadara sahaba tí wọ́n máa bá àdàgùn wọ́n ní àwọn sahaba àtàwọn tọ́wọ́lẹ́yìn wọn yunkiruna ala man khalafa wa akfa wọn àyè máa takò ẹni tí ọwọ́ ẹ bá takò súnà kan wa akfa àbóṣe mistake káyìn náà nǹkan ẹni wá òkú jẹ ìbá jẹ lára àwọn sàbí ẹgbẹ́ ara wọn ìbá jẹ pé lára àwọn tó jẹ àwọn sàbí ẹrú mi wọn lọ káyìn àlànà nẹẹsù àtúkọọhùn kódà sí fún pé kóun ló páyọ ọlọ́wọ́ jù òun ló ní má jù fàyìdà káyìn láwùrọ̀ àti muhammadan sallallahu alaihi wasallam bilhuda wa dinil haq tó bá ṣe pé ọlọ́run ọba ó gbé ànábì muhammad sallallahu alaihi wasallam níbi bilhuda pẹ̀lú òdodo wa dinil haq pẹ̀lú mọ̀nà àti ẹ̀sìn òdodo wa amara nàbí tìbá ìhì ó dẹ̀ kọ́ aláṣẹ kí ká tẹ̀lé wàtàràkà wàtàràkà wàtàrì máa kà á láfọ̀wé wa amara nàbí tìbá ìhì ó ní ká tẹ̀lé wàtẹ́rìkì máa kàlàfọ́ yàní amára nàbí tẹ́rìkì máa kàlàfọ́ ó pa wá láṣẹ pé kí káfí tó bá tako ọ̀rọ̀ ànábì lẹ́ sọmí tamami báyìí ká àmì máa kàlàfọ́ nílẹ̀ rẹ̀ máa lára nǹkan tí ó jẹ́ kí eléyìí kárí àchíìmù tí ó jẹ́ kárí ṣe pé onígbogbo ẹni tó bá fi lè kàlàfọ́ ànábì nílẹ̀ rẹ̀ máa nínú àwọn afá kámọ̀ pé mukhtihun ẹ̀yìn ẹ̀ ṣe mistake yunabawu alápatọ̀ ìdíyẹ àápàkíyèsí ẹ̀sìn mistake wọ́n yóò ń karọ̀ àlejì àátàkó wọ́n yóò rí láti masari shihad tó wá sí pé nǹkan ni ẹgbàá lórí pẹ̀lú masari shihad òní masari láàfin lẹ́kì lámìlẹ̀ tàbáyà fi ọ̀sọ̀ wá ó ní ọ̀rọ̀ tí kìláàfù ń bẹ́ ń bẹ́ ṣùgbọ́n ní tó correct òrí lè clear fàádà kalamu sahih eléyìí nǹkan tó la yajuzu lil an yunkira shay'a li mukhalifan li madhhabihi kò tọ́ fún torí pé nǹkan yẹn ó tako mọ́bí àbí títí ẹ̀ àwòrán àádọ́tí na àbótakò ìṣe sí àwọn èèyàn fakamẹ́rà yàjúdú ìsàn àyà àmúra bí ìlà bí rímí lọ́mọ jẹ́ pé kò tọ́ fún èèyàn láti pàṣẹ àyàfi pẹ̀lú ìmọ̀ láyàjúdú àyíkìrá ìlà bí rímí tí ó bá tako nǹkan náà gbọ́dọ̀ tako nǹkan yẹn pẹ̀lú ìmọ̀ wàhálà kúndùn dáhùn fi kọ́wé eléyìí ó ń bẹ lábẹ́ ọ̀rọ̀ ọlọ́run ọba tó sọ pé wà látẹ́kù fún malẹ̀ ìtọ́lá kàdé rẹ̀ nù wà á mọ̀ káwọn olùmọ̀nìkọ́ rẹ̀ ti fà kùlẹ̀ ọ̀là máa ń jà ẹni tó sọ pé ọ̀rọ̀ tí àwọn afá tẹni wọn bá kùlẹ̀ lórí ń jà ni wọn ni falẹ̀ ìtọ́lùmọ̀rọ̀ àlàyé mẹ́tàlì àrùbá níta àgbàlérò kọ́ ni àwọn ìmáàmù mẹ́rẹ̀ẹ̀rin bal ìṣmá al'ummati kullihim wa hum ulama al'umma níta àgbàlérò òun ni àpanupọ̀ gbogbo àlùmọ́ kílàfẹ́ ló ń gbélé òní pé ẹlòmíràn ní mọ́tọ́rọ̀ ìṣẹ́ àbíyà rẹ̀ àbí ẹ̀rọ ẹ̀kọ́ tó ń gbà lérò pẹ̀lú mọ́tọ́rọ̀ ìṣẹ́ àbíyà tó bá ní nǹkan tó ń gbà lérò ní pé ẹ̀rí tó wá lórí ẹ̀ ò kílẹ̀ tó bá ṣe pé bó ṣe rí tòótọ́ ni ẹ mọ́tọ́rọ̀ ìṣẹ́ àbíyà rẹ̀ wọ́n jẹ́ kẹ́rì tó wá lórí ẹ̀ kílẹ̀ àáfi hàn pé lóòkú wọ́n ló gẹ́ẹ̀kì ẹ̀rí tó wá lórí ẹ̀ tó ló jẹ́ pé àwọn afá mazala bá dúdú ẹ̀rú dùn alábà wọn máa takora wọn tó ló jẹ́ pé àárín ìgbà ní Sheikh Al-Albani wọ́n lè ṣe rọ́dù fún àwọn afá ní Hijaz àwọn afá ní Hijaz wọ́n lè ṣe rọ́dù fún Sheikh Al-Albani àwọn yẹn ṣe rọ́dù fún Sheikh Uthaymeen Sheikh Hamoud Tuwajiri wọ́n ṣe rọ́dù fún Sheikh Uthaymeen lórí masala kan gẹ́gẹ́ masala kọ̀díyà adẹ̀ parí rọ́pì yẹn wọ́n lọ gbé e fún ṣegun báàlì ṣegun báàlì tẹ̀sùn bọ́ọ̀lù àwọn pé ṣẹ́gun sèmí ni kìíní ẹ̀ ń tako wọ́n dẹ̀ tún bọ́ọ̀lù ìgbà tí ṣẹ́gun sèmí náà dẹ̀ rí kìíní ẹ̀ ní táwọn náà ká àwọn náà kọ kìíní sí ṣegun báàlì pé mo rí pé ṣẹ́gun múlù tìrẹ́ yìí ó kọ̀ rẹ̀ tì lórí nǹkan tí wọ́n sọ ọ̀rọ̀ tí mo wá kọ yìí ẹni tí wọ́n bá ṣe edition mi tó fẹ́ jáde kábà ń fi kún kí edition tó wá fẹ́ jáde ṣé wọ́n lè ṣe bẹ́ẹ̀ tó bá ṣe pàwà ní ìtí ó ti kọ́kọ́ mú wa ní tẹ́kì ní á èmi náà wá pàkó báyìí ẹ́ èmi náà rẹ̀ ṣe fún padà ní ọmọkéwù ní ọmọkéwù ní aṣọ́rọ̀ bí tó ẹ̀kọ́ lọ́la rẹ̀ ó dẹ̀ mọ̀ pé mú tí mi ọ̀rọ̀ mi lórí mọ́ta ẹ̀ tó ẹ̀jẹ̀ ká gbìyànjú bí kẹ́mi wá fúrí èèyàn kan ṣe rọ́ọ̀dù fún ẹ kọ́kọ́ lọ jòkó náà ká rọ́ọ̀dù ẹ̀yẹn dáadáa bá ráìtì ní ìfà ó tún bí a kò ní facebook ní pé lágbáyá ó pàkíyèsí sí ìjọba ìjọsáwìlá ọ̀kẹ́ rẹ̀ ṣùgbọ́n pé ànígbà níta máa ń bára wa ṣe ní ìsinmi pé bẹ́yẹn kan kọ́rọ́ ju èdè ètò wa àníkà olùfèsì ó ti ṣọ́rọ́ dúró ókè ó ṣọ́rọ́ dúró lókè kìíní kan kìíní kan nínú àpọ̀tẹ̀ nínú padà ó kà á pé o lè ní kí ni o lè mọ̀ràn níbi nǹkan tó sọ tí kẹ́mi ẹ̀ pírì wọ́pọ̀ lọ onímọ̀ jù ẹni tó rẹ̀ ṣe rọ́dù fún ẹ náà kọ́ lórí mọ́jù so ẹni wá bá mọ̀ síra wa a mọ̀ ṣe rọ́dù fúnra wa a lè mọ̀ pàkíyèsí ara wa so eléyìí àwọn ènìyàn bá tí a lè bára wa sọ ká ṣe rọ́dù fún àwọn èèyàn rẹ̀ ìsìn wa ni masáyé ìfìlà téèyàn bá sọ kí ló gbà lérò pẹ̀lú ẹ̀ tó fẹ́ fi yàn mọ́ ìtọ́jú òdodo yìí àbí tiẹ̀ lo mọ́sálà kó kó lo mọ́sálásí ṣe àjì náà ìgbà ní ó lè fẹ́ yẹn mọ̀ òdodo yóò wá ní mọ́sálásí ṣe àjì àwọn àpá ẹni tó wá ṣe pé ní tó dodo ẹ clear ni ẹjẹ kó mọ̀ pé kí ni òdodo clear tó ń ṣe mọ́sálásí ṣe àjì tó bá rẹ̀ pé ní mọ́sálásí láàfù ẹjẹ kó lè pé kò ń ṣe gbogbo mọ́sálásí láàfù náà ni à ń ṣe rọ́dù fúnra wa lé lórí mọ́sálásí ṣe àjì dodo clear ń bẹ̀ láàfù ń ṣe rọ́dù fúnra wa lé lórí ìyẹn ni ó mọ́ sọ tiẹ̀ ó sọ tiẹ̀ náà òun náà sọ tiẹ̀ ṣùgbọ́n òun ní lè máa sọ àárín ìjọ àwọn apá tá wáyé